عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتديننا وآية السواد يبي الله بين الدعوة بالدعوة الله يسوى يلوبس يقو يقارن الله tó kó bá fìràwọn nítorí pé ìmọ̀tí gbogbo èèyàn ni pé nínú pé wọ́n ń ṣe kèfèrí sọ́lọ̀ wọ́n ń ṣe kèfèrí sọ́lọ̀ ìṣe kèfèrí sọ́lọ̀ eléyìí tó wáyé gbọ́wọ́ fìràwọn ìṣe kèfèrí ńlá pátá gbáà ni nítorí pé yàtọ̀ sí pé ọkọ̀ tọ́lọ́run ó tún ń láyé àwọn èèyàn ipò nǹkan alára olúwa ló ń jẹ́ fáwọn èèyàn yóò wá sí olúwa lásán ó ní ana rabbukumul a'la èmi lolúwa yín eléyìí tó ga jù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó wá kó ìparun ńlá ó kó bá kèfèrí ńlá yìí kó lè bàa jẹ́ ńlá fún gbogbo ẹni tó ní làákàyè tó sì fẹ́ gbọ́rọ̀ tó sì fẹ́ fi ti máa ń gbọ́ tó fẹ́ fi ṣe wà o nítorí wípé tó bá ṣe pé rúkú tọ́lọ́wọ́n bá fi pa fìràhùn onípàtẹ́gùn lásán lọ́kàn fẹ́ lọ́ba mẹ́mi rẹ̀ lọ àbá ti mọ bí àbùkù tọ́lọ́ ń kàn bó ti ṣe tó tó bá ṣe pé ikú tọ́lọ̀ wọn bá tó fi pa fìràhùn oníkéńsè lòun náà fọwọ́ rọ rí kú àbá ti ma irú àbùkù tọ́lọ̀ ń kà báwo ló fi ṣe burú tó ṣùgbọ́n ìgbà tí ọlọ́run ọba wa tó ṣe tán tí ó pa fìràhùn náà rùn ó mú tẹ̀rì sódò ìgbà tó tún wá tẹ̀rì sódò ọ̀hún ọlọ́run ò ní kára rẹ̀ ọ́ parẹ́ kó di tó kpòòrà mọ́ wa lọ ká máa wá ká má rí ṣùgbọ́n ńṣe lọ́lọ́run ọba pa odò láṣẹ ọ̀pá òkun láì láṣẹ láti kí òkú fìrà ọ̀nà jáde kó tì jáde máa bẹ létí bèbè òkun yakata yakata lọ́nà tó ṣe kí o gbé wọn rí bá fìrà ọ̀nà nìyí. لا إله إلا الله الله أكبر so yóò wá hàn tí gbogbo ẹni tí ò bá mọ̀ ike Allahu Rabbul Alamin òun la lágbára gbogbo agbára o òun la lágbára tẹnìkan ò lè mú o òun la lágbára tẹnìkan ò lè borí o òun la lágbára tí apá rẹ̀ gbogbo ẹnikẹ́ni torí ẹ̀ ọlọ́run ọba wa ó wá síbẹ̀ ọ̀pá fìràwọn náà ọ̀parun báwọn. ó wá fi dùn àwọn ọmọ ìsírẹ́lì ó fi dùn wọ́n nínú. ìdí ni pé àwọn ọmọ ìsírẹ́lì yẹn fìràwọn náà ti sọ wọ́n dọ̀lẹ. fìràwọn náà sọ wọ́n dọ̀lẹ. àwọn akọ nínú wọn èyí tó bá jàjà bọ́ lọ́wọ́ ẹ máa pa wọ́n èyí tí fìràwọn náà ti ṣe ń dísèrè àfún wọn tọ́ba wa dàgbà gbogbo irú àwọn eléyìí àwọn ni wọ́n sakóbàtà àwọn làkógbẹ̀ nínú ìjọba fìràhùn gbogbo àwọn ṣe burúkú àwọn ṣe rádaràda tí ò ní wọ àwọn làákà ìṣe ni wọ́n máa ń fa àwọn ṣe. tọ́ ọ̀pọ̀ àìmọye wọn ló sì ti nípinnu pé fìràhùn náà ti ṣekú pa wọn lọ́ọ́ máa rí. gbogbo wọn yìí yóò mọ wù wọn. bíi ká pé à sojú wa ọjọ́ wo ọjọ́ tó gbogbo wa náà nìkanìkan bá yàn àjẹ láyè fi àjẹ wa tá a sì wá gbogbo ọ̀nà téèyàn lè gbà bọ́ táàrí a fẹ́ lọ́kàn wa tá a sì máa ṣe ládùúgbò àtọ́bá kú wa kọ̀rọ̀ onípọ́lọ́ ọba jẹ́ kí ìparun arákùnrin yóò sojú wa ọlọ́run bá ní tètè parun kó o subhanallah bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá ṣe ó fi bí fìràwọn àti kùn ó fi dùn àwọn ọmọ Ísírẹ́lì nù nítorí wípé ìgbà dání tí ń fìyà jẹ yẹn bá ṣubú ìgbà dání tí ń fìyà jẹ yẹn bá wó lulẹ̀ ẹni tí ń sàbò títí yẹn tó bá parun ọlọ́run wa ní píparun rẹ̀ ó sojú ẹni tí ń yàn jẹ ìdùnnú ńlá ni fẹ́ni tí ń yàn jẹ. ṣé pé lórí ibú yìí náà ti máa kú ṣé pé ọjọ́ pè fún lórí ibú yìí náà jọ kàn á ọlọ́run adúpẹ́ fún ọ ẹnì kan ò ní ìdíkọ́ ṣẹ̀ṣẹ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ lórí pé tí irú èèyàn burúkú bẹ́ẹ̀ bá kú ọpẹ́ làdúfọ́lọ̀ nítorí pé èèyàn mọ̀ pé bẹ fún yàn nínú kú rẹ̀ fún yàn nínú lílọ rẹ̀ ńgbà tó tún á lọ ó tún á lọ ńlọ àbùkù àti kejì ẹ ni wèrè rẹ̀ tó gbogbo eléyìí lọ́lọ́run ọba jẹ́ ọ̀sẹ̀lẹ̀ táwọn ọmọ Israẹl ok tírò ẹ̀ bá wá tọ́lọ̀ ń sànù wa tọ́ta wa parun lójú wa ìgbà tún wa parun lójú wa ìparun burúkú lọ́lọ́run tún ọ parun lójú wa ọlọ́run gbogbo eléyìí fi ti àkàwé fún wa. kálíbà àmọ́ yìí pé òun ni alágbára gbogbo agbára òun ló lùkápá gbogbo òkápá kí ló yẹ káwọ́ tara rẹ̀ tún á ní o kí ló yẹ káwọ́ tara rẹ̀ sí alẹ́kùn ìmánì alẹ́kùn ìmánì olúwa ti gbani lágbàdá yìí olúwa ti bá ní mọ́tà lámùtán olúwa tó ní kí ìparun ọ̀sá ó sojú wa olúwa tó yọ àwa tí wọn sọ dọlẹ tó wá sọ wá dẹni tó ríran wò lónìí a wọlé àmọ sí láéláé dárí ètò títí wá títí àwa náà nípa ẹsẹ wa lórí tó bá pé náà lọ fẹ́ fi bí àwa náà ni títẹ̀rì làwa náà bá tẹ̀rì lónìí pèsè iye àwọn ọmọ ìsírẹ́lì nù kí imáni tí wọn náà lékún ṣùgbọ́n kàkà kí aláìlórí lọ́wọ́ wọn kí wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ kí imáni wọn lékún nǹkan ìmọ̀ ló tún tẹ̀lẹ̀ gbọ́wọ́ wọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Ísírẹ́lì agídípọ̀ agídípọ̀ ibi tọ́lọ̀ ń bá ní kí wọ́n gbà wọn nígbà rẹ̀ ibi tọ́lọ̀ ń bá ní kí wọ́n mọ́ gbà ní làwọn gbà tó bá wọn ti ṣe rí nu láwọn ọmọ Ísírẹ́lì ọlọ́wọ́n bẹ́ẹ̀ ní ìdáwọ́ sọ fún wa nínú àyà kejìdínlógóje ìrẹsọ́rọ́sọ àárọ̀. أعوذ بالله من الشيطان الرجيم وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعقفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون إن آية الله بان فوانيرو وقالوا إتو يلاي مكان إن هو ما إزرائيلي يعني وصل النبي موسى وما عمران عليه السلام لين الله tọ́lọ́wọ́n bá là wọn nínú ewu ńlá lọ́gbà wọn lágbàdá lọ́dọ̀ ọ̀dá ńlá ẹni tí ń ru èrò aburú ńlá sí wọn ìyẹn fìràwù alayhi la'natullah lẹ́yìn tí píparun fìràwù náà sojú wọn tí fìràwù náà tẹ̀lé nínú òfin ńlá táwọn sì jẹni tó sọdá lálàáfíà tí òdì kejì òkun ńlá lẹ́yìn tó ń rí àmì ńlá. tí ò sẹ́ni tó lè serú rẹ̀ tí ìbá sọ̀bá ńlá ọlọ́run ọba ọba gbogbo ẹ̀dá ọba tó gbọ́ngbọ́n lọ́lá lẹ́yìn tí wọ́n rí nǹkan tí wọ́n rí yìí báyìí ọmọ èèyàn gbé gbàgbé ọmọ èèyàn kì í gbé gbàgbé tó fi pé ọ̀pọ̀ nínú àwọn èèyàn tí máa gbọ́ ọba gbọ́ tó bá wà nínú ìṣòro ṣùgbọ́n nígbà tí ìṣòro bá ti lè pẹ̀yìn ló fi allahu allah iná ní kálukú ronú wọ́n lọ́wọ́ allahumma tẹ̀lẹ̀m tẹ̀lẹ̀m ọlọ́run làwà ọlọ́run làwà ìrònú wọn nù ní gbogbo ìgbà tí wọ́n wà nínú òkú sísọdá tí wọ́n sọdá tí wọ́n bá kọjá gbára àwọn èèyàn kan àwọn èèyàn yìí. يعقفون على أصنام لهم أما جاني تقول sídìí òòṣà àwọn òòṣà wọn tí wọ́n ń bọ wọ́n rí àwọn èèyàn kan tán kóra ró tí wọ́n ń jọ́sìn fáwọn òòṣà wọn tí wọ́n ń bọ kí lọ́ọ́ yẹrú àwọn ọmọ Israẹli nígbà tí wọ́n débẹ̀ yẹn nítorí àwọn ni kí pé alhamdulilayi alladhi caafana mimma ibtalakum bihi wa faddalana ala kathirin min cibaadihi tafdiila. nítorí pé wọ́n sọ nípa àwa fi ọpẹ́ fún ọba wo ọba tó ń là wá nínú tó fi sàdáwò torí pé ọlọ́run là wá pẹ̀lú ó fi sọ́lọ́ ó fi sàdáwò àwa dúpẹ́ fún tó ń là wá nínú tẹ̀yìn wà ẹ̀. ó wá sí àdúlọ fún wa lórí púpọ̀ nínú àwọn dídọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ń sin àwọn òòṣà tí wọ́n dé dídọ́dọ̀ àwọn tàyí dọ́dọ̀ àwọn èyí báyìí ọmọ ọ̀sọ́fà nàbì Musa pé ya Musa ij'al lana ilahan kama lahum aliha báwa náà wó sàkàtà àwọn bọ̀ gẹ́gẹ́ báwọn eléyìí náà ti lóòótọ́ àti wọn bọ̀ subhanallah ìdàkùn kọ́ba yín wó sàkàtà ẹ̀ máa bọ̀ gẹ́gẹ́ báwọn eléyìí ti lóòótọ́ àti wọn bọ̀ sóòtà lọ́gbà yín là ní ìsìn nínú ewu ńlá ẹ àbọ̀ lọ́wọ́ gbà wá lẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba tí ń gbà wá lẹ̀ káàrí yìí ó yẹ ká lè rẹ́nìkan tí ó jẹ́ wípé olùrànlọ́wọ́ ni fún tá a máa tin ọlọ́run gbọ́wọ́ tiẹ̀ bí èrò àwọn mọ́ṣẹ́lẹ̀kì ṣe rí nù o torí ní sẹ́wọ́n lọ sọ́dọ̀ àti ń sìn ọ̀sà pópó náà wọ́n sọ fún àwọn ọ̀sà ìmọ̀pọ́nà òun mọ ọ̀nà kan tó jẹ́ pé ọ̀nà amọ́sọ̀sẹ̀ ni ọ̀nà amọ́rùsẹ̀ ni tó tọ́ yára gbé bùkátà lọ bọ́lọ̀ ìdí inú táwọn òfin lè pò sápópó tì ìdí inú táwọn òfin lè pò sún òṣogbo tì ìdí inú táwọn òfin lè pò ké ìbàdàn tì ìdí inú táwọn òfin lè pò òṣògìyàn tì torí pé àwọn kìíní wọn mọ̀nà wọn mọ̀nà kíákíákíá tí bùkátà ti tètè díwájú ọlọ́ yàtọ̀ ìgbà tí àwọn sọ tí wọ́n sọ fánàbí musa yìí pé aláǹfẹ́ àǹfẹ́ kí wọn náà bá wá wóòtà kan tá a máa sìn torí pé ẹni tí ẹ jẹ ìtẹ̀bọ sọ́lọ̀ ń bá ń bẹ lára rẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe tí ò ní tẹ̀bọ kọ́dà kó ṣe pé mọ́kà ní yóò fẹ́ tẹ̀bọ náà ni níbi àwọn ọmọ tí ọlọ́run ṣàánú wọ́n gbà wọ́n bí wọ́n lọ kẹ́kọ̀ọ́ nírú mọ́kà àbí màdínà yóò sì tún máa lọ tàkà sí ní mọ́kà àbí màdínà orí ibùdó ṣe ń lé tí wọ́n gbà pípọ́ akẹ́kọ̀ọ́ kí nǹkan ó lè gbànà yóò tún wá máa wá wá ewé jọmbo ewé jọmba yóò tún máa wá ká mẹdínà yóò tún máa maka gbogbo eléyìí wọn aláìní lórí ah, èèyàn lè fi nǹkan ṣeré <laughs> ó túmọ̀ sí púpọ̀ nínú àwọn èèyàn fẹ́ rí yẹn tí ẹ̀jẹ̀ ìmọ̀ àtẹ̀bọ́sọ́nà bá ń rọ̀nù nínú sáré kò ẹkí èsì o ìgbà tó fẹ́ bá nàbì musa sọrọ, wọ́n là ma lórí ni ya musa ìrẹ́ musa eléyìí bó ti ṣe rí inú lọ́dọ̀ àwọn anábì tó síwájú àìlẹ́kọ̀ọ́ ni sẹ́nìkan bá ti ṣe bẹ́ẹ̀ fún anábì muhammed sallallahu wọn kì í bá ya muhammed torí ẹ àwọn sàhábà ti mà nígbà tó lọ sọ pé ẹ ò ẹ ò pe anábì kẹ́fẹ̀ẹ́ sì máa ẹ gbọ́dọ̀ máa lakọ máa lórí bẹ́ẹ̀ sì máa lakọ mara yín lórí torí ẹsẹ nìkan bá ti wá tó wá sọ pé ah Muhammad wọn ti máa fa roko ni tó wá roko bí èèyàn bá ti luko sílé yẹn gò sí. torí ẹ eléyìí ti sàmì pé eléyìí ò kìí ṣètò sí ló ti wá o jìnnàjìnnà ló ti wá ẹ má bàa wí o mẹ́rin tó wà ń tòsí ẹ̀mí rí kọ́ lakọ má nàbí lórí ìdí ìnù tó ti jẹ́ pé gbogbo Al-Qur'an àní rí ibi tọ́lọ̀ ti lápọ̀ má nàbí wa Muhammad sallallahu alaihi wasallam lórí gbogbo ibi tọ́lọ̀ má ti fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yá ayọ́ nàbí yá ayọ́ nàbí qul yá ayọ́ al-kafirun qul tani wọn bá anabi ní sallallahu alaihi àmọ́ wọn sọ pé qul yá Muhammad wọn sọ pé wa Muhammad sọ sọ ọlọ́run ní dákọ rẹ̀ lẹ́ni tí wọn lápọ̀ má lórí ọlọ́run ló gbogbo wa ló anabi náà ṣùgbọ́n ọlọ́run pọ́n anabi wa lé gan-an. tọ́lọ̀ ń bá dárúkọ anábì sallallahu alaihi wasallam al níṣẹ́ ló dárúkọ rẹ̀ bí títí ń ròyìn ń ròyìn kankan tó ṣẹlẹ̀ sí ń ròyìn kankan tó ṣe ń ròyìn kankan tó fẹ́ ṣe àmọ́ kìí ṣe pé ọlọ́run fi ń kọ́ àìláàkọ́ mọ́ anábì kọ́dà gan nínú Islam wọ́n lẹ́ni tí èsì èsì anábì gan àwọn ẹni tọ́lọ̀ ń fún lọ́lá tó ti àjùlọ bóyá tìmà bóyá tọjọ́ orí bóyá tọ láàpò ìsìláàmù ò tún gbà kẹ́ láàpò mọ́ wọn lórí ìsìláàmù ọgbà kẹ́ láàpò mọ́ wọn lórí. ẹ̀yin wá sọ pé sáǹkọ́lọ́ ń bọ̀ dání yóò bá lẹ́kùn ní wọ́n ti bọ̀dá làwọn kọ́lọ́ ni tálá ní kọ́ kọ́lọ́ ń bọ̀dá aláìlẹ́kùn èèyàn ní sí ọ èèyàn sí èèyàn ní ṣùgbọ́n ìsìláàmù ọgbà kọ́ láàpò mọ́ lórí. ìdínú ẹgbẹ́ pé ń dọ́kà anabi sallallahu alaihi wa sallam ọlọ ṣàtúnṣe ọwọ́ apẹ́ kó tó dé mẹ́sálásí nàdí òde sí ọba kí wọ́n ti sèkọ́ àmọ́ Abubakar radiyallahu anhu ó ti ń sèlè máàmù màtá anabi wa dé àwọn sàhábà ti kura pa anabi dé wọ́n abẹ́rẹ́ sí ní gbé ọ̀fun <coughs> ìmáàmù sì ti ń bá sọ̀láàtì lọ. wọn lá Abubakar tí má sì ṣe sọláàtì kìí wò yín wọ̀n yàtọ̀ sí sọláàtì ọ̀pọ̀lọpọ̀ nù tiwa síbẹ̀ yìí náà lọ sọláàtì kọlọkọlọ lọ́pọ̀lọpọ̀ ti lónìí. هذا الله أكبر الحمد لله رب العالمين yóò máa wọ ọwọ́ yín wọ́ ní gbígbà tí nǹkan sọnù wọ́n ní Abubakar kìí sí wọ́ yín wọ́n ìgbà táwọn èèyàn wá pọ̀ ní gbígbọ́ fún ah ọmọ ti pa burúkú ẹ̀ ń ṣẹlẹ̀ o àbáta wa wẹ̀yìn ọwọ́ ẹ̀yìn kìí ṣe pé kìí ṣe pé ẹ̀kẹ́ ó yí kó lálùkìbìlà tẹ́kẹ̀ bá ti yí kó lálùkìbìlà kẹ́ tó sọ láti bẹ̀rẹ̀ ni o amọ̀tòmọ̀ àyà ọba ara nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó kéé ní tó fàtà ti ń gbọ́ fún un. Abubakar bá rọra fàsẹ́yìn bí kánábì òṣùwájú sọláàtì sẹ́wọ̀n kan ti ń bá sọláàtì lọ tẹ́lẹ̀ kánábì òṣòdì eléyìí túmọ̀ sí pé wọ́n bẹ̀rẹ̀ sọláàtì kí lè má mú òṣòdì lè má mú sí gba sọláàtì mọ́ wọn lọ́wọ́ òun ni wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n lé lè kọ́ sí iyẹ̀tún nìkọ́sọ́ ìsìnàdé sallallahu alaihi wa sallam eléyìí ń bẹ́ẹ̀ nù dáa sí ládàá yẹn rí fún anábì Muhammad sallallahu alaihi wa sallam torí rẹ̀ tún tẹ̀lé ń bomi irú rẹ̀ tó ṣẹlẹ̀ ń bò mí nígbà tó rántí pé jánàbà ń bẹ láàrú wọn ti ti kọ́mà nínú rìwáyà Sahihayn ànábì ọ̀kan ti ti Allahu Akbar nínú rìwáyà Abu Dawud àti Ibn Hibban àti Muwatta Malik wọn lánàá ti ti Allahu Akbar àwọn yẹn láti ti Allahu Akbar kọ́ wa rántí pé jánàbà ń bẹ láàrú ọ̀nà ẹ̀dúró bíi tẹ́ wa wa lọ wẹ̀ wá padà dé gbàtọ́ wa padà dé ó ti wẹ̀ òun tún wá tún sọ láti bẹ̀rẹ̀ ó túmọ̀ sí pé àwọn máàmù ti bẹ̀rẹ̀ sọ láti síwájú lè máàmù tẹ́lẹ̀ ìwọ́n ní bẹ nínú kàtọ́jà dàyàn rí fànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam yàtọ̀ sáwọn. ìgbà tí Abubakar wá ń rìvásì bọ̀ wá sẹ́yìn nípa bọ̀ wá sẹ́yìn kí kánábì ò fi bọ́ síwájú anábì wa sọ fún pé ìwọ ni kò tẹ̀síwájú Abubakar ọ̀sà gbà nípa ń bọ̀ wẹ́yìn pàtó wá wẹ́yìn wọ́n sọ fún anábì kánábì ọ̀lọ́wájú orí sọláàtì wọn wà anábì wa lọ síwájú anábì parí sọláàtì ìbátan parí sọláàtì nínú àwọn ẹ̀kọ́ tó wá kọ́ wa lẹ́yìn ọ̀rọ̀ lẹ́yìn yẹn ó ní náà ìwà Abubakar kí ló fà náà ìwà Abubakar ibi tá à ń lọ sí wa nínú àdébí <coughs> Abubakar bí màá tó Abubakar bàbá abakuru. bí kẹ́gbẹ́ bàbá Táyé bàbá Muhammad bàbá Ahmadu sẹ́wọ̀n kéde ló kọ́ tó sọ́jọ́ wọn bí mi olóòkọ kẹ́ tó máa pè ń bàbá lẹ́yìn náà wọ Abubakar kí ló tí ọ́ nígbà tí wọ́n sọ pé kọ́ tẹ̀síwájú pẹ̀lú sọ láti tó ní àfilá lágbọ̀ngàn kọ́ padà wá sẹ́yìn ó ní à láàbí ni òun rò pé kọ́ tọ́ sí ibnu abi kuhafa baba kuhafa ọmọ baba kuhafa yẹn abubakar tún gbéra rẹ̀ lọlẹ̀ kó síwájú àwọn èèyàn kan nínú sọlá tánàbí jọkan nínú jama rẹ̀ yẹn kí kọtọkùn ó ti lè má mú fún anabi sọlọ bá a lè sọ tó dáfẹ́ ló lẹ̀ imáàmù Nawawi ni kí ló dé dáná bí o wọ Abdullah ibn Uthman kókò Abubakar Abdullah ọmọ Uthman ìmáàmù Nawawi kí ló dé tí ó pé pẹ̀lú orúkọ rẹ̀ tọ́mà wọn lé lè yà mí ni o lórí pé àwọn tọ́lọ̀ ń bá sọ láfọ ẹ má má lakọ mọ́ wọn lórí o ẹ má má lakọ mọ́ wọn lórí sáà nàbì sẹgbẹ́ Abubakar lọ́jọ́ orí kìí sẹgbẹ́ rẹ̀ láyé tọ́lọ̀ ń gbá nàbì sí ńkọ́ kò sẹ́ni kankan tójú ànábì wa yìí lọ nínú àwọn ẹni àkọ́kọ́ àtẹnìgbẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wo bó ti pán Abubakar ní pé ìwọ Abubakar kò pé níwọ̀ Abdullah ọmọ Usman tọ tirẹ nínú islam nínú ẹ̀kọ́ tí islam mú wa nánu ọmọ tí bàbá ọgbọ́dọ̀ lápọmọ dádì rẹ lórí o ọgbọ́dọ̀ lápọmọ bàbá rẹ lórí o nísìnyí ìgbà tí Abu Hurairah radiyallahu anhu tó rí àwọn èèyàn méjì gẹ́gẹ́ jọ ń rìn lọ wọ́n á rí pé nìkan dàgbà ẹnìkan ọ̀dàgbà tó wọ́n á bí kékeré yẹn léèrè pípò ní bàbá ìjẹsìn wọ́n ní bàbá mi ìrìn àti tó bá jẹ́ bàbá rẹ̀ á jẹ́ pé láti sẹ́mi rí bẹ́tìmẹ́tì ọgbọ́dọ̀ máa lakọ̀ máa lórí ọgbọ́dọ̀ máa lakọ̀ máa lórí a kì í lakọ̀ máa bàbá ẹni lórí nínú Islam tọ́ ya Musa ìrẹ̀ Musa ṣùgbọ́n kì í ti di mùnàfìkì o torí mùnàfìkì ti pọ̀ jù láàrin àwọn Yorùbá o lẹ́yìn ní ìtura máa tó máa tó ń sìn kankan wá pé òun òun kẹ́rù sí làápamọ́ wọn lórí òun bàbá òun ni ẹ̀gbọ́n bàbá òun ni wọ́n ìlú àbọ̀ òun ni kìnìkan ni wọ́n àbí ẹ̀kọ́ ni ọ̀dà nìkan mo wí o àwọn kìnìún wọn ni kí n wí o yóò lọ da pọ̀ rẹ̀ nígbà tó bá jẹ kí ẹnì ẹbí yóò kó kọ rẹ̀ bá sàdì nípa kan ìpele yìí kí ló dé lójú rẹ̀ bíbó ṣe máa la akọ ọmọ lórí lẹ́yìn rẹ̀ kí ló dé lójú rẹ̀ tó wà ń ṣe mùnáfíkì tó fẹ́ wọná rọrùn gbogbo tó ń ṣe lẹ́yìn ló tù lójú ọlọ́run torí kò lè ba àrọ́nà lọ́jọ́ gbìyànjú àfìyà wọ́n ní wọ́n Musa báwa wó sàkà o gẹ́gẹ́ báwọn náà ṣe ló sàkì wọn tí wọ́n ń sìn. anabi Musa ní innakum qawmun tajhalun ọ̀ ẹ̀mọ̀kánná ìlànà wọn àìmọ̀kàndà islam wọ́n láwọn èèyàn tí àwọn èèyàn anábì musa rí wọ́n kóra arúgbó di ọ̀sà tí wọ́n ń sìn wọ́n láwọn ní kanàáyán yóò àwọn kan sì ní rárá bánu lakhamini ẹni wọn èyí yòówó lè jẹ tó bá yẹ kó ká mú sọ wọn bá pàtàkì ọlọ́run bá sọ fún wa torí ẹ wọ́n ní wọ́n sìn ọ̀sà fẹ́ kí wọ́n gbẹ́ gẹ́gẹ́ bíi màálù eléyìí lọ́gbà ló fi jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn ọmọ israẹli náà padà gbẹ́ ère kan fúnra wọn tó jẹ́ ti ògèdèǹgbè màálù nígbà táwọn ẹgbẹ́ musa lọ bọ́nà sọ̀rọ̀ kó tó dé ó ti bá fáwọn náà ti gbẹ́ ère ògèdèǹgbè màálù tí wọ́n ń sìn táwọn ẹgbẹ́ musa tó dé ah! قال إنكم قوم تجهلون آه أولين يا أي مكما دايلام إيه ما باولو لو باتي تتوبيتو إيه نما نفا بيبان باري أوسي كما nítorí pò ń lọ gbà yín náà láìpẹ́ láì jìnnà yín. ẹ má bó ti ti jẹ́ ọ̀ràn yẹn pé ká fọ́ lọ́wọ́n bá má kúrò nínú gbogbo aburú. kí ló ṣe yín tóbi wá jẹ́ pé nǹkan mi tó yàtọ̀ sí Allah lẹ́tún fẹ́ fi kábàá yín wéèrè rẹ̀ ókè ìjẹ́wò ni Musa wá jẹ́ pé tẹ́bí tẹ́ ẹ má sì nǹkan mi lẹ́yìn Allah o ẹ tó wá lò ń gan fúnra ara rẹ̀ ní kótó bá yín wó tàtẹ́ máa sì. tọ́ inna ha'ula'i mutabbarun ma hum fi sẹ́ẹ̀rẹ́ àwọn eléyìí ní wọ́n ń sẹ́wọ̀n etí kó parun bá nínú etí kó parun bá nínú ìgbà kó parun bá nínú bọ́bá ọ̀bílò máa gánu yàmẹ́lú ìbàjẹ́ sì ni tí wọ́n ṣe. àwọn olùmọ̀ẹ́ni kí ló dé ńgbà sáà nàbì Musa tó bọ̀ náà rí ó rí báwọn èèyàn yìí wọ́n ń sìn ọ̀sà kí ló dé táwọn nàbì Musa ọkọ̀ fún wa ṣé bá nàbì ọlọ́run síbi sẹ́tọ́ náà ti ráwọn ànábì ọlọ́run kó pè yàn lọ síbi ká sí lọ́n lónìí kan ká dínà sí ọ̀sà wọn lọ́kọ̀ọ́ àná àbúdó lọ́hán wọ̀jìjọ́ níbo tọ́kù láti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde nínú ìjọ kọ̀ọ̀kan iṣẹ́ tá a ní kí wọ́n máa jẹ́ òun náà ní kí wọ́n máa sin lọ́nà lónìí kan ẹ sì jìnnà sí sísin àwọn òòtà kí lọ́wọ́ adé dànàbí Musa òfin kọ̀ fáwọn eléyìí wahum yartaqibuna ash-shirka al-akbar nígbà tí wọ́n ń ṣe ṣírùkù tó tóbi jù ìdí tánàbí Musa tí ò fi kọ fún wa oníke kò tánàbí kan ti ta ẹnu àlàtọ́lọ̀ wọn bá là fún wa ẹnu àlàtọ́lọ̀ ńlá fún Musa ni pé alayhi salam ń ṣe làárọ̀ wọ lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ Israel. وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم يعني أنا وليت إلى النبي صلى الله عليه وسلم إيبا النبي موسى الصفا وياري يقول كيلو ديتين فراني lẹ́yìn tẹ́ ẹ ti mà dájú kó ti ṣe ọlọ́run mọ jẹ́sí yín kí ló dé tẹ̀wọ̀n afárá ni mí àwọn èèyàn rẹ̀ lọ́lọ́run rántí ọlọ́run rántí àwọn èèyàn mi tó yàtọ̀ sáwọn ọmọ Israẹ̀l ìdí nu ẹlòmíì ọba àwọn máa ń ṣe nǹkan míì wà á máa bára kọ́mọ gbára lugi kọ́mọ ṣe nǹkan tí ó kọ́ takùtọ̀ lọ ànábì fún òní gbọ́n rí torí pé ọlọ́wọ́ bọ̀ ọ̀ràn sí i àbí tó bá yẹ pé irú àwọn èèyàn tó lọ ọ̀ràn sí i. torí ẹ̀ ló ti jẹ́ pé ànábì Musa kọ̀tà sí wọn ó sì wá nínú àdé látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àdé sí Bukhari àti Muslim gbé jáde tó ká ànábì yub'athu ila qawmihi khassa wa bu'ithtu ila an-nasi kaffa ńṣe ni ọlọ́run máa rán àwọn ànábì kọ̀ọ̀kan sáwọn èèyàn wọn ṣùgbọ́n èmi o gbogbo èèyàn lápapọ̀ lọ́lọ́run rán mi kódà kìí tún gbogbo èèyàn lápapọ̀ ó tún kárí àwọn àlejò náà. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا يبقون فún ọlọ́run ọba tó sọ tírà tí máa ṣe ìpínyà láàrin òdodo àti rọ́kàlẹ̀ olùsẹ́ ìkìlọ̀ fún gbogbo àgbáńlá yìí àwọn olùmọ̀ nípa tẹ̀síìrì wọn ní gbogbo àgbáńlá yìí mẹ́rin òun náà ní ènìyàn àti àlùjànnú yàtọ̀ sáwọn màláìkà yẹnni pọ́lọ́ ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam sáwọn màláìkà walaysu mukallafina bi shari'ati Muhammadin sallallahu alaihi wasallam ayil màláìkà àwọn màláìkà ọlọ́run pa wọn láti pé òfin tọ́lọ̀ fi hàn anábì sallallahu alaihi wasallam kọ́ wọn máa tẹ̀lé ṣùgbọ́n èèyàn àti àlùjànnú ọlọ́run pa wọn láti tẹ̀lé tọ pọtù gbogbo àwọn anábì tó tó wájú yẹn tóbi tó rí anábì yìí sá ẹsẹ lọ́lọ́run àwọn lọ sọ́dọ̀ ta ni àwọn èèyàn wọn. ó wá nínú hadith eléyìí tó ti pé ọfẹ sẹrin lẹ láti ọ̀dọ̀ Abu Waqid al-Laythi radiyallahu anhu. hadith yìí nínú rẹ̀ Bukhari gbé jáde àtàwọn míì ó láwọn jáde pẹ̀lú anábì Muhammad sallallahu alaihi wasallam kúrò nílùú Mẹ́kà àwọn lọ àwọn tẹ̀lé lọ jagun Hunayn àwọn tẹ̀lé lọ jagun Hunayn lẹ́yìn ìgbà táwọn ti gbà Mákà padà lọ́dọ̀ àwọn kèfèrí ńlọgùn Hunayn wáyé ibi tí àti wọn bá ìjà yẹn lọ àwọn asalábàápàdé igi kan igi yẹn wọn ń pè ní dátù ànúwọ́ ọ̀pọ̀ igi alágbèkọ́ àwọn kèfèrí wọn a máa kóra lóṣù dìgì o oníkálukú nínú àwọn jagunjagun wọn wàá gbé nǹkan ìjà rẹ̀ yóò gbé kọ pẹ̀lú ẹ̀mí wípé ìkóra lóṣù dìgì yìí pẹ̀lú gbígbé nǹkan ogun wa ró gbígbé kọ́sára rẹ̀ òun gan-an ni ó ṣe sábàbí tá a fi máa tẹ̀gùn tá a fi máa tẹ̀gùn tá a fi máa tẹ̀gùn tẹ̀mọ̀ pé yẹn. Léde kúkúrú ó ti di kíni ó ti dòòtà wọ́n gbàgbọ́ pé káwọn lọ kóra ló ti di igi wọn káwọn ó sì so àwọn nǹkan àwọn ẹja àwọn ọ̀rọ̀ káwọn ó gbé kọsára àwọn ẹtúntún igi wọn wọ́n ní yóò ṣe sábàbí káwọn ó fi jàjà tẹ́gùn ìgbà táwọn mùsùlùmí tí wọ́n kọjá gbára jù yẹn. wọn wá sọ fún anabi sallallahu alaihi wa sallam nígbà táwọn náà kọjá gbaraaru igi bẹ́ẹ̀ igi sídra ìnìkì tí wọn ṣe àtìpó tìdí rẹ tí wọn kó nǹkan ìjà wọn rọ sí lára yẹn sáńgbé kọlá sáńgbé kọ sí lára àwọn náà wá kọjá gbaraaru igi bẹ́ẹ̀ igi táwọn ti kọjá gba ara rẹ níjọ jẹ igi àṣẹ̀ṣẹ̀ àṣẹ̀ṣẹ̀ dàgbà bíi ó sì jẹ igi ńlá rẹ̀ bẹ̀tẹ̀. فقلنا يا رسول الله أواني لا يرنسي الله اجعل لنا ذات أنواط كما لهم ذات أنواط آه إتري فأنا هو igi alágbè kọkàn táwọn náà wọn máa tàtìkó sídi rẹ táwọn máa gbé nǹkan ìjà wa kó ara rẹ gẹ́gẹ́ báwọn kẹfẹ rí náà ti ní tiwọn kí ló burú. so ẹ̀rì pé igi tí wọ́n ti di òòsà ìgbàgbọ́ wọn ni pé táwọn bá kóra ló sì di igi òun ibẹ̀ làwọn ti dira ìdíra gan ni ibẹ̀ lábẹ́ igi òun nígbà tí wọ́n ń ró àwọn ni nǹkan àjà àwọn ẹ̀wẹ̀ táwọn bá ti lè gbé kọ́ sára igi o yóò di ní táwọn tàbí ọ̀tàbí yóò di ní táwọn fi sáyàn tọ́pa àwọn náà wà ń tọrọ lọ́dọ̀ ànábìsọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ àgbẹ̀tọ̀ à ń fẹ́ kí wọn náà bá wa wá igi alágbèékọ́ kan o táwọn náà máa gbé nǹkan ìjà wa kọ́ á sì máa lọ rúra wá ń di rẹ̀ o gẹ́gẹ́ báwọn sọ̀rọ̀ rí ti tẹ̀ ní tiwọn. Abu Waqid al-Laythi yìí nínú riwaya tó wà nínú Bukhari ó ní àsìkò táwọn ajáde tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam yẹn atẹ̀lé lọ láti Mẹ́kà ni ká ànábì tẹ̀tẹ̀ gba Mẹ́kà ni a sì bilkufr ajẹnitọ́ ẹsẹ̀ ti kèfèrí sílẹ̀ ṣùdàṣà àhìndín bil islam ajẹnitọ́ ẹsẹ̀ gba islam ìmánì òfin pọ̀ torí rẹ̀ àwọn arú àwọn wọ̀nyẹn àwọn náà wà tó fún àdàbí àwọn tó ẹsẹ̀ gba islam pé ẹ bá wa náà wá igi alágbèkọ́ kan táwọn náà máa kó nǹkan ìjà wa rọ̀ sí lára gẹ́gẹ́ báwọn eléyìí náà ti tẹ́ni tiwọn. wọ́n dàbí kí wọn náà sọ pé gbogbo èèyàn ìní sọ nǹkan rọ̀ sábà wọlé rẹ̀

gbogbo ẹni pé táwọn àti fọwọ́ kó jàǹká wọ̀ ó lé tutù kọ́tà àwọn òsè sí imam ẹ bá báwa náà lé tutù táwọn ẹ̀ tó bẹ́ẹ̀ náà àwọn èèyàn yìí sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ó ní iná sí ibi ẹ̀dẹ̀ kama kọ́lá kọ́ mú Musa li Musa ij'al lana ilahan kama lahum aliha قال إنكم قوم تجهلون إن هؤلاء متبر ما هم fi. وباطل ما كانوا يعملون anabi ni bẹ́ẹ̀ ni o ẹ̀yin náà ti wí o ọ̀fọlọ́ tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra o irú kínni irú táwọn irú táwọn èèyàn anabi musa sọ gẹ́lẹ́ fún anabi musa ńgbà tán ni bá wa wá bá wa wá òòṣà kan bá wa náà pèsè òòṣà kan táwa náà máa sìn gẹ́gẹ́ báwọn eléyìí ti ṣe ń sìn òòṣà tiwọn àwa náà fẹ́ tá a máa bọ̀ bẹ́ẹ̀ náà ni kíkẹ́yìn náà tọrọ àti ó ti ṣe déédéé òjú báyìí náà lọ bí ṣe ṣe déédéé náà nù èyí náà ti ṣe irun táwọn ọmọ Ísírẹ́lì di àbíkẹ́ tí bá lọ sọ́dọ̀ lọ àbíkẹ́ tí bá lọ sọ́dọ̀ lọ. níparí àdéhùn yẹn yẹn nàá nàbì sọ pé látẹtẹbẹ ọ̀hún lẹ́sẹ̀ náà mà ń ká nà pàbùlọ̀ òun fi ọlọ́wọ́n bá búra áàrí nínú ẹ̀yìn mùsùlùmí yìí ẹni tí ó máa tọ orí pa àwọn ẹni tó ti síwájú lóde wọn ọwọ́ kan sọ́wọ́ kan tó gbé ọwọ́ kan ẹ̀yin náà gbọ́ ọwọ́ kan tó bá gbé ẹsẹ̀ kan ẹ̀yin náà gbọ́ ẹsẹ̀ kan kò ní jura wọn lọ sí yín ò ní ju tiwọn lọ kò sì ní tàkì náà lẹ́sẹ̀ rí lónìí gbogbo ẹ̀ náà ló ti wọnú rẹ̀ àwọn ń ṣe kírísímàsì kí lẹ́yìn ṣe ẹ̀ ń mọ̀ lódì wọ́n ṣe new year kí lẹ́yìn ṣe hijira yàrá sọ̀rọ̀ wọn ni ah, gbogbo ayé ń ṣe tiwọn àwọn ò ṣe ní ṣe tiwa ànábì wọ́n di orí ọká orí ejò wọ́n di mẹ́nu ọ̀nà kí lẹ́yìn ṣe wọ́n ní ẹ̀hán ẹ̀hán wọ́n ní ẹ̀hán kí òyìn ẹ̀hán ti kọ́ wọ́n tẹ̀lé sá fún àbí wọ́n tẹ̀lé sá fún wọn wọ́n tẹ̀lé sá fún wọn. tó gbogbo eléyìí wàhálù mẹjàmá ìyẹn kìí ṣe gbogbo wa o àwọn olùmọ̀tò pé lẹ́tẹ̀tẹ̀bẹ̀ ọ̀hún lẹ́sẹ̀ náà lẹ́mẹ̀ nǹkan àkọ́bílẹ̀ fún bẹ́ẹ̀ ìbúra dáná bìbí kìí ṣe lórí bí gbogbo àtúntò wá tó gbogbo wa gbogbo àlàbá sí nàbẹ́ẹ̀ wọn náà ló sì sọ fún wa pé la tazalu ta'ifatun min ummati 'ala al-haqqi zahirin la yadurruhum man khadhalahum wala man khalafahum hatta ya'tiya amrullah àwọn kan ò ní yé bẹ nínú ìjọ mi bẹ́ẹ̀ kó òdodo làwọn ó dì mú láéláé ẹni tó takò wọn ẹni tó ń wìn wọn dànù kò ní rí wọn gbèsè títí tí kú kálukú wọn fìdé títí tí gbèǹdàlùkù yà mọ̀ fìdé lọ́tùmọ̀ sí ká àwọn kan nínú ìjọ yìí àwọn ni wọ́n máa tọ orí pààyàn ẹ̀rí pé ẹlòmíì ní sìn gbèsè ayé rẹ̀ tó yìnbó ni bí wọ́n fẹ́ sọ no òyìnbó ìsọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn no òyìnbó ìdírẹ́sì báyẹn yẹn no òyìnbó ìjẹun báyẹn yẹn no òyìnbó ètò yàrá wọn báyẹn yẹn òyìnbó wà nìwọ̀ sóyìnbó sì ń yàgbẹ́ ètò ìbí tẹ́yìn náà ń yàgbẹ́ wọn lóyìnbó ń yàgbẹ́ bóyìnbó sì ń yàgbẹ́ làwọn náà ń yàgbẹ́ náà ìlà ìlọ gbogbo nǹkan òyìnbó náà òyìnbó náà òyìnbó náà ni kò túmọ̀ sí pé ẹni tí máa ń kọ́ tètè lárúbáwá kò túmọ̀ sí pé ẹ̀nà ẹ̀sọ̀ pé ẹ̀yin náà ń kọ́ lárúbáwá lárúbáwá tẹ́kẹ̀fẹ̀rí lárúbáwá táwọn kọ́ tẹ̀ tẹ́kẹ̀fẹ̀rí làwọn àmọ́ àwọn òyìnbó ọ̀ ninety nine point nine dot nine percent gbogbo ẹ̀gbin lọ́jẹ́ kó fà á tẹ́lẹ̀ ìjẹ́bù ti lè jẹ́ mẹ́rin ìrẹ́ ìlàyé ló ti máa rí ní sùkúù tó bá fẹ́ dìfẹ́ndì project kan wọ́n lè gbé òmùra proper ẹ mú múra proper lọ̀rọ̀ tó bẹ́ sọ wọ́n lè wọn náà gbọ́dọ̀ wọ súùtì kó o tún depo kó o dokùn mọ́rùn wọ́n náà wọ wá ní kẹ́kẹ́ àwọn èèyàn ó rí ọ torí kó tó dé sùkúù òní òní ti dé kíní yẹn bá tó bá tó wá dénú tó wà wà kọ́nà kan ó fòkun sí wọn náà fà á pẹ̀tọ́ mọ́wọ́ tó níná tó tọ́ba wọ létí àbí bẹ́ẹ̀ kọ́ ni sọ̀rọ̀ awọ agbádá rẹ tó mọ ọyàn á where do you think you are going? màá lọ sí gílẹ̀ máa pè sẹ́mínà ni mo fẹ́ lọ dìfẹ́ǹdì pépà mi kọ́mọkọ́mà àwọn tó yìnbó ti fọ́ orí wọn nìyẹn àwọn tó jẹ́ pé àwọn tí wọ́n yìnbó special ni yìnbó ìsè bẹ́ẹ̀ yìnbó ìsọ̀rọ̀ bẹ́ẹ̀ yìnbó ìmú bẹ́ẹ̀ látẹ̀tẹ̀ bí ọ̀nà

lẹ́yìn ìdílé àtọ́nà ńlá yìí ẹtùtù kọ́ bá yín wó ta torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sí sọ pé àwọn ọmọ Ísírẹ́lì yẹn wọ́n wà màtíríà ntí wọn bá ti rí wọn gbà pọ̀ ntí wọn bá ti rí wọn gbà pọ̀ abẹ́ ìfura ni wọ́n sọ pé lan nu'mina laka hatta nara Allaha jahra sórí àlegbà wọn Musa ìgbà kárọ̀ lọ́mọ ah ọlọ́run tá a yìí ẹ ti ní ká máa sìn so ntí wọn bá ti rí wọn gbà pọ̀ tó fi jẹ́ pé wàhálà sálàbí musa ti láàrin wọn kiri. قال أغير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين النبي موسى نكين السيني السيني آه تيالوني تياتو في الله الله تبقى إدرافين تبقى إنك tó fún yín lọ́lá lórí gbogbo àgbáńlá ayé ìgbà yín gbogbo ọlọ́ọ̀ni kọjá pé àwọn ni wọ́n lọ láti gbogbo àwọn èèyàn yòókù lọ láyé àwọn ọmọ Israẹl ìsáyé ọmọ Israẹl làwà nìkan ayé ta làwà ayé anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ayé anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ta wà kò sí ìjọ kan tó lọ́lá tó ìjọ anabi sallallahu alaihi wa sallam à ń bọ̀ síbọ̀ sí pé ó lọ́lá jùlọ kì í ṣe nígbà anabi nìkan kì í ṣe nígbà ayé anabi yìí nìkan títí táyé parun láti gbọ́tọ́lọ̀ ti ń dáwọn àlùmọ̀ kò síjọ kan tó lọ́lá tó ju ìjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. torí ẹ̀ làwọn olùmọ̀tí máa ń túmọ̀ àyà yìí pé ẹ̀ wa huwa faddalakum ala al-alamin wa anni faddaltukum ala al-alamin ìyẹn ni pé ala alami zamanikum pé mo fún yín lọ́lá lórí gbogbo àwọn èèyàn àgbáńlá ayé ti gbá yín. torí kọ́nà nípa àjọ anábì sallallahu alaihi wasallam pé kuntum khayra ummatin ukhrijat lin-nas ẹ̀yin ní ìjọ tó lóore jù tọ́lọ̀ ń kó jáde wá báwọn yẹn ẹ̀yin la tún ní ṣe fún gbogbo àgbáńlá yìí ẹ̀yin ìjọ anábì sallallahu alaihi wasallam ẹ̀yin la tún ní ṣe fún gbogbo àgbáńlá yìí kò sí ìjọ kan tó tó wa amọ̀tìmọ̀tì pé yóò ju wa lọ ìdí dáná mi sallallahu alaihi wasallam tó sọ pé nahnu al-akhiruna al-awwaluna yawm al-qiyamah àwa la kẹ́hìndé àwa la kọ́kọ́ tí ó sì kọ́kọ́ wà lìjẹ́ nàìjọ́ gbẹ̀ndà òkèèyà adúpẹ́ fọlọ́ tó tó alọ́kà nínú ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alaihi wa sallam eléyìí òtún mọ̀ sí pé táwọn ọlọ́kà àwọn èèyàn ń jà kábí máa sọ pé tẹ́tù o kìí ṣe léyìn o ní láti gbé sokoto rẹ kó le dáadáa kó so that ọkọ̀ ti ń ẹ̀hẹ́n téèyàn bá ti lè téèyàn bá ti lè tẹ́ bá ti sọ̀rọ̀ alẹ̀ tó ná gẹ̀rẹ̀ tọkọ yẹn bá ti lè bọ́ ma lọ́wọ́ kò sí kò sí kò sí bó ti tẹ̀lé lé bàálù mọ̀ lẹ́yìn tí bàálù ti tò tán ẹ dákun ẹ wá ń sẹ́wọ́ ti dákun tó pé kíni ọgbọ́n mọ̀ yàn lọ́wọ́ mi torí ẹ̀ náà ti sọ ike nínú àdìsí anábì sallallahu alaihi wa sallam ó ní man batta'a bihi 'amaluhu lam yusri' bihi. nasab ẹnikẹ́ni kí iṣẹ́ ṣe láyé tó bá fi lè ìdílé tó ti jáde mọ̀lẹ́bí tó lọ kò lè jù tẹ́lẹ̀ títẹ̀ bá ọmọ lẹ́yìn anábì sọ̀rọ̀ bá ṣe kò lè jù ẹni tí ò sí rárá rárá lórí pé nùjọ anábì náà láti káfíìrì wọn yẹn torí pé ń bẹnu tó gbàgbọ́ ń bẹnu tí ò tọ́wọ́ wá sọ pé tọ́ba ti yọ wá ànábì tọ́ba yọ Allah tá a yọ wá ànábì ọmọ Israẹli ló kù irọ́ ni ìsọkúsọ ni ìsọkúsọ ni alọ́gàdì ìjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kódà gan ẹ̀ríkẹ́ lẹ́yìn ànábì Ibrahim ló àwọn eléyàn jù tọ́lá àwọn ọmọ Yakubu ni wọ́n pè ń bá mi sọ fún ọmọ ọmọ ní ká ànábì Ibrahim alayhi salam kódà gan wọn wọn gbogbo wọn pátá. bọ́lọ̀ ti gbé wọn ga wọn gíga wọn ò tó kankan lẹ́gbẹ̀ẹ́ àgbéga tọ́lọ̀ ṣe fún anabi ibrahim alayhi salam inna ibrahim kana ummatan qanitan lillahi hanifa wa lam yakun minal mushrikin ibrahim ó jẹ́ umma ẹni àwòkọ́tì ọlọ́run ti lẹ́ni àwòkọ́tì qanitan lillah ó sì jẹ́ ẹni tó dúró pẹ́tẹ́sì fọlọ́ọ̀. hanifa ó fojú ọ̀nà ẹ̀bọ sílẹ̀ islam ti tawhidi ló dì mú walam yakun minal mushrikin ibrahim ọjọ́ kan nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ ọlọ́run pọ́n ànábì ibrahim ọ̀pọ̀nlé ó ní wa man yarghabu an millati ibrahim illa illa man safiha nafsahu wa laqad istafaynahu fi dunya wa innahu fil akhirati lamina as-salihin ẹnìkan ò sí. tí ó pò wọn fojú ọ̀nà anábì ibrahim sọ̀nà àfẹ́ńtọ́ bá gọ́ra rẹ̀ ọlọ́run láti sàlẹ̀ sà nílé ayé mi lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàmù inú àwọn ẹni èrè náà ni ó sì máa bẹ̀. torí àwọn ìran ọ̀lọ́lá kankan ibrahim iná ìná ti sọ pé àwọn èèyàn àgbá àwọn èèyàn àgbá ẹ̀rí àwọn wọn àwọn kan tó dé lẹ́yìn wọn tó ń lọ lájọ ọ̀nà àti pé àlẹ́mí ìtọ́nà sọ́mẹ̀ ńkọ́ àwọn èèyàn ìgbà tiwọn. tọ́ anábì musa rán wọn létí ni pẹ̀lú àwọn àdẹ̀rọ ọlọ́run eléyìí tí ò lè mú wọn tẹ́bọ̀ sọ́nà sọ́ba tí ó ṣe àdúlọ fún yín lórí gbogbo àwọn èèyàn àgbà yín náà ló ti yẹ kẹ́ máa tẹ́bọ̀ sí kò dájú kó rí yín pé tọ́lá ààbọ̀ ọ̀rọ̀ lásán fọ́mọlúwàbí tí wọ́n wí nù tó bá dé inú rẹ̀ ó dòdì tí ọba tó fún yín láti lọ lórí gbogbo àwọn èèyàn àtìgbà yín tó tún yẹ kí ẹ máa fẹ́ bọ́ sí sórí yín ti pè sórí yín ti pè bí yóò dòdì bí inú ọmọ abẹ tó sórí mi bá pè èyí ti rú ọba yìí lọ kí n tó máa bá wúrogún. bákan náà وإذ أنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم يقتلون أبناءكم ويستحيون نساءكم وفي ذلك بلاغ من ربكم عظيم ẹtúrọ درامي dẹ̀ra mi tọ́lọ́ tó ṣe لو yín يا فرعون tọ́lá yìí lọ́wọ́ àwọn èèyàn fíráhùn tó jẹ́ pé wọ́n mú yín tọ́ èyí burú nínú yà wọ́n mú yín tọ̀ wò wọ́n fi ìyà tó burú jù wọ́n fi jẹ yín kí ni ìyà náà nínú rẹ̀ ó ní pípa tí wọ́n máa pa àwọn ọmọ yín kùnrin pakúpa wọ́n pa wọn náà ní wọn ò ní fi wọn lẹ̀ ìkọ́tìlúùnà tẹ̀kẹ̀tìlá ó túmọ̀ sí pé pa gidi torí títí kọ́ ló sọ pé yọkùtìlúùnà ọ̀bìnà àmọ́ ìkọ́tìlúùnà àti mọ̀ yín pé àzíyádàtu fil mabna yaqtadi ziyadatan fil ma'na tó má ti fi kún gbólóhùn tó mú ọ̀rọ̀ jáde lára ó túmọ̀ sí pé túmọ̀ rẹ̀ kọ́ ló tún pọ̀ jù kó o fi lẹ̀ ní dàǹfò lọ. wọ́n yẹ ta ìwúlò ní sa ẹkùn wọ́n sì ń dá àwọn ọmọbìnrin sí nígbà tó bìnrin nǹkan bá jẹ́ pọ̀ ló kù láyé tí ò sọkùnrin bó la ti fẹ́ pọ̀ kò sí bá ti fẹ́ pọ̀ obìnrin sóbìnrin wọn ò lè dá bí ma yàtọ̀ sí báwọn aláìsí orí ti ní gómìnà ọmọ fóbìnrin tí wọ́n tún ní wọ́n ń sáyìn wọ́n ń sáìn ẹ̀ bíìlì kan lónìí lamẹ́ríkà olórí amẹ́ríkà sáìn bíìlì kan eléyìí tó gbà pé wọn ò gbọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ fojú àbùkù wo gbogbo ọkùnrin tó fọkùnrin wọn ò gbọ́dọ̀ fojú àbùkù wo gbogbo obìnrin tó bá lóbìnrin lọ́kọ ẹni tó bá fojú àbùkù wo wọn ọlẹ́tọ̀ọ́ sí kí wọ́n gbé lọ ilé ẹjọ́ kí dákun ẹ̀rọ tóbi tọ́lọ́ lónìí ìbàjẹ́ tí wọ́n á fẹ́ kásẹ̀ ńlẹ̀ á sì ti mọ̀ pé màmá díẹ̀ obìnrin náà lọ́kọ ìyá rẹ̀ náà ṣe bí ọba amatu a sì mọ̀ pọ́kùnrin tó náà níyàwó bàbá rẹ̀ náà bí ọba ama ọba adébẹ̀ kí ló dé tẹ̀yìn wọn polongo bàjẹ́ ntẹ̀yìn ọ̀fẹ́ fọmọ yín ń fẹ́ fara yín ẹ sì ní olórí tiyín ẹni tí ń fẹ́ dáadáa fọmọ rí ẹ wo oríṣiríṣi àjàká yá àrùn táwọn wèrè lè jàká éèdì tá a máa fi dọ́gba wa yìí ìbọ̀dọ̀ wọn náà ni wọ́n ti gbé wa wọ́n ti tàfa yìí omi wọn tún wá báyìí tí wọ́n tún tàfa yìí kọ́nà ọ̀bọ̀ gbà wá kọ́ là wá torí ẹ̀ ọlọ́ni ní tí fìrà ọ̀nà ń ṣe fún yín yẹn àdánwò ńlá lọ́jẹ́ o látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá yín àdánwò ńlá lọ́jẹ́ látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá yín nítorí pé ìyẹn máa ń gbèrò àti ṣe nǹkan yálà ọ̀dà àbí ọ̀dà èèyàn ò lè dá sí àbí tọ́lọ́mù bá ní kó ṣe ìdí tó fi jáde náà wò látọ̀dọ̀ ọlọ́run torí pé fìràwọ́nù fẹ́rú tó lè dá ní kàfìtínà àwọn èèyàn tí ìbá ti kó ṣe déédé pẹ̀lú iradatullahi alkauniyya alqadariyya ó ṣe déédé èròǹgbà ọlọ́run tí kì í jẹ́ kí nǹkan tàbí. ọlọ́wọ́n bá ó ní èròǹgbà pípọ̀ tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ èròǹgbà yẹn kì í ti ta tàbí wọ́n ń pè ní ìrọ́dọ̀tún kauniyyatun ya ọlọ́ni wa wa'adna Musa thalathina laylatan wa atmamnaha bi'ashrin فتم ميقات ربه أربعين ليلة قال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين báyìí ọlọ́run bá ń fún wa rò pé lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá la àwọn ọmọ ìsírẹ́lì kan táwọn ọmọ ìsírẹ́lì sì ń béèrè fún òòṣà táwọn ọmọ ọbọ ànábì Mùsá ọkọ̀ fún wa ó fi yé wọn bó ti ṣe jẹ́ pọ́nà ànú lòòṣà bíbọ ẹ wá dì mú láti dọ́tọ́ lọ́n ti dán mi èèyàn tá a ti dẹni tí ń gbórí pẹ̀lú kò sí ọjọ́ kan tó wáyé rí sísìnsìn òòsà jẹ́ ntọ́da kò sí bóyá yìí náà lè ronú nínú ìta àwọn baba ńlá àwọn Yorùbá náà nígbà wo ni bí bọ́gì bọ̀ ọ̀pẹ dà kò sí ìgbà tọ́da ìgbà wo ló gbè wọ́n rí kì í gbè wọ́n kò lè gbé wọn kò lè gbé wọn sí dáadáa ìgbé wọn sí di parun torí ẹ ló ṣe jẹ́ kí bí wọ́n bá gba ẹbọ láàyè tí wọ́n ní kí wọ́n máa gbẹ́bọ lárugẹ èèyàn ò tí ì sọnù wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọnù ni nítorí pé yàn làwọn fi ṣe tutù odidi èèyàn géńdé ni wọ́n fi ṣe tutù màálù gan ọlọ́ọ̀gbà kẹ́ fi ṣe tutù ká tó pé yàn. nígbà yẹn tó di pé ẹni tó bá tún kọ́ pẹ́ńtà ẹni tó bá sì dídá kó fàfẹ́ má tún má jáde gbogbo wọn mọ ara wọn kó ni àwọn dìgbàgbé nù nídìí pé wọ́n ṣẹbọ ìlú ètòrò ìlú ìṣòro rárá rárá ni nítorí pé gbogbo ẹbí òkun gbogbo títì ẹwù bẹ́ẹ̀ bọ́ ṣe kún ti títì náà ní gbogbo oríta mẹ́ta oríta mẹ́rin wọ́n máa gbé lọ ni àní wọ́n ti ẹ̀gbẹ́ bọ́ títí títí wọ́n ti lọ gbé lọ London táwọn máa yóò bá mẹ́lọ́lùwà rẹ̀ ń gbé kokéènì so wọ́n á wọ́n ti mú un ọlọ́run ti wọn mú sọ fáwọn ológun tí máa fún wọn láṣọra kẹ̀kẹ́ ni wàá wàá là wàá bọ́ mọ́ wọn lọ́wọ́ ọ kò sí ká máa ṣe nǹkan tó máa rí a ní gbowó onígbà tó bá lọ tó bá dé torí oògùn táwọn dá wọn lójú tòtọ́ bá wá dé wọ́n á pè tọ̀ ìlú gan lówó tẹ rí wọ́n á ní kiri kan hundred million sáà mẹ́ta ìpín méjì ló kó fáwọn ọ̀kan tiẹ̀ àwọn táwọn ọmọ bó ti lọ tó ti lálàáfíà àwọn làwọn àwọn ò mọ ọdẹ lọtẹ ni tọ wọn á mú bàtà mú eléyìí wọn á ń pè àwọn babaláwo rẹ náà jà wọn ti mú lọlọ wọn á pa àwọn babaláwo rẹ náà jà wọn á ní wọn gbé lọ kóòtù níbi ọ̀túnla babaláwo á ní ẹbọ kan bẹ ọ ṣé ẹ lóríta lọ́dọ̀ àbẹ́ lóríta àwọn náà lóríta lọ ok ẹ bá délé ẹbọ kan bẹ ọ ẹbọ ń gbóná pọ ẹ gbọ́ oríta mẹ́ta ní London kẹ gbé sí ẹni kún sí gbọ́dọ̀ rí ọ pàtó bá ń gbé lẹ à kìí wọn ṣe nàìjíríà ṣé kí wọn máa mú náà lọ kìí wọn ṣe nàìjíríà títí tí máa dá ńgbà kan gbogbo olúlé ayé kọ̀mọ̀ sígbà títí tí máa dá àwa làwọn ọ̀daràn pọ̀ títí tí ń dá gbogbo bíkíbi láyé àtòrú àtọ̀sán àwọn èèyàn lọ wọ́n bọ̀ ni ilé ayé ṣe rí mi nígbà tí security wà tọ́ wọn á ní kẹ́nìkan kan ọmọ ẹ̀ kẹ́nìkan kẹ́nìkan láti bàjẹ́ mi tó onáà láti gbẹ̀bọ̀ láti òdìdí nàìjíríà mẹ́sẹ̀njà mi kí lọ jí tẹ ẹ̀bọ̀ ńlọ́dọ̀ọ́ torí wọn ti gbẹbọ gbẹbọ nàìjà títí nàìjà gan ti wà fàmílì àtẹbọ ẹbọ wọn jẹ mọ so listen wọn wá ní kí wọn gbé lọ sí London wọn á gbé ẹ wo bí visa England ti wọn tó tí wọn máa wá tí wọn ní wọn lè kò sí kíkóso mẹ́fà ẹsẹ wọn lọ àlùjáde ní irọ́ lásán tó eléyìí máa gbẹbọ wọn ti di pé ọ̀tún lá ní ẹjọ́ yẹn pọ̀ ọ̀tún tí ẹbọ yẹn bá dé orí tàwọn tí àwọn mẹjẹmú tí wọn bá pè sí la lérò àwọn kò fà á gbọ́ọ̀ ládájọ́ mọ̀ wò. nínú kọ́tà aláre àbí kó sì máa wò bọ́ọ̀ nínú àwọn gbé adíláwé ó sì rí gbé wọlé tó ṣe bá ṣe ní ó ṣe ó tún pọ̀ fún orí ibú yìí. wàá kókó orí gbédé oríta pẹ̀lú mẹ́jẹ̀mú kẹ́rì kan mẹ́rin ọ ẹ lọ sí gbogbo títì lóyìnbó wọ́n kámẹ́rà láìjẹ̀ ẹ̀ bóńsẹ̀ rìn gbogbo ẹ̀ níyọ̀ ìdí tí mo fi ní wọ́ ọ̀kàn nípa ọ̀daràn àmọ́ ti rí ọ ti rí làwọn náà fẹ́ gbé láti tó ti ṣe ọdún òmìnira nígbà tí wọ́n á ti ṣe wájú tó ní ah, owó yẹn kò gbọ́dọ̀ sọnù irú rẹ̀ gbọ́dọ̀ sọnù à ah, national security irọ́ lásán ní ìsìn ní ti dáa sọ̀rọ̀ yìí ní ìsìn ní ti dáa sọ̀rọ̀ yìí ń bẹ lórí pé wọ́n ń ṣe ìwádìí lórí pé àwọn kámẹ́rà tó kó wá kìí ṣe gidi owó ti kọ́kọ́ sọnù ẹ̀rọ security náà ṣe wá irọ́ lásán irọ́ azìwé àlàló lórí àlàlé kìíní àlé kankan tọ gbogbo gbogbo àwọn àlùjọ ayé náà gbogbo ẹni kámẹ́rà wà lókèrè ìbá wọn dára wà bí kiri gbogbo ẹni kámẹ́rà wà ókè ẹ wá ní kámẹ́rà àwọn ìmúná wa kí ló dì ó di fọ́tò lásán títí kò ní ìtumọ̀ kankan àfi bí gbàtẹ́ sàgbàdo kọ́ kò sí náà àní wọn gbá bọ́ọ̀lù kan náà jà ní nǹkan nineteen eighty nine sí ninety tọ mo rò pé junior world cup àbí kìíní kankan wọn sáà ń gba náà jà ń gba rẹ tò nílẹ̀ lárúbá tá a wà lárúbá tó wá sí commentary tí wọ́n sọ pé ẹ̀yin yẹn fura o ẹ fura bí tí bọ́ọ̀lù dé o torí wọ́n lè múná lọ àtẹnitá <laughs> ní ìlú àwọn áfíríkà yìí ẹ̀sìn fún ilé ìsọ̀mọ́ mísírà náà tó wọ́n ti kà á dúdú kó ara sọ àwọn áfíríkà jalajala lásán ike lu àwọn áfíríkà yìí wọ́n lè múná lọ sí ọkọ̀ ọ̀sọ̀ bọ́ọ̀lù náà wọ̀ tó <laughs> torí ọlọ́run bá wa tutù wa náà dé àmọ́ kó tó tún ṣe àwọn aláwọ̀ yí padà inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run yìí sàdédé yá wọn ìyìn táwọn èèyàn wà nù ẹ̀ ọ́ dà kó dà ọlọ́run yìí yí padà àti kẹ́yìn ọ̀kọ́kọ́ yí padà náà ẹ gbégbé tẹ ẹ fẹ́ yí padà ọlọ́run yí padà àmọ́ pẹ̀lú ìtawà sí àtúbọ̀ mùtù ànínú bàjẹ́ ni torí ẹ bó ti wá ń gbé ẹbọ yẹn kalẹ̀ kọ́ fi kámẹ́rà from all corner àwọn èèyàn náà ti lọ sí mbọ̀ kọ́ ọlọ́run wórìta mẹ́ta àwọn ẹjẹ́ǹtì náà wà lọ́wọ́ táwọn sọ fún pé máa gbé wa ti wórìta ká ti ṣe kíní kan kámẹ́rà ọkà ti gbogbo wọn ni gbogbo wọn kú tẹ́gbọ́tẹ́gbọ́ <laughs> torí ẹ̀ gbẹ̀nsẹ̀ ń gbẹ̀bọ̀ kánù àwọn tí ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ̀bọ̀ làwọn máa gbé ká àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ńkọ́ ọlọ́run làwọn máa gbé ìdí nù ìgbà tí anabi musa alayhi salam sórí fèsì àwọn èèyàn rẹ lẹ́yìn gbígbà alẹ tó lọ gbà wọn lẹ́yìn àti ìyọnilẹ́nu tí wọn ń ṣe fún pé bóòlù àmàsí náà bóòlù àmàsí náà afẹ rọlọ dáa ànábì Musa ọwọ àlọ́ ọlọ́wọ́n ọba wà bá aládìhùn àdéhùn tó lọ́n ní ní pé yóò wà yóò sí fóòrù níbi tí òkè fóòrù tó wà fóòrù sèyínà nínú sèyínà sèyínà tó wà nínú Egypt sòkè káwọn àmì sọ̀nkùnrin fóòrù. dédé ibẹ̀ lọ́nà tó sàn nábì musa lánàbì ìgbà tí ń bọ̀ láti mẹ́tìyà dédé ibẹ̀ lọ́nà tó bá sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ sanfin pè ní kẹlẹ yín mú rahman ẹni tó lọ́n bá sọ̀rọ̀ gbogbo gbàtà náà musa bá tó abọ́lọ̀ sọ̀rọ̀ yọ lọ sí anabi musa wa lọ síbẹ̀ yẹn ọlọ́mọba aládìẹ pé yóò lo ọgbàjọ́ níbẹ̀ yẹn ọlọ́ni abá aládìẹ ọgbàjọ́. yéésì wọ́n wà àdìlà wọ́n wà àdìlà abá aládìẹ òun náà ti gbà á ọlọ́run ọba wa àánú kọ ọ̀làjì bá ti kọ́ àánú lọ́pọ̀ ọlọ́run lọ́dọ́ ń dágbà wọn náà ní òkè àsìkò yẹn mú àsìkò yẹn mú ìwà àti tani gan náà ni kí ni tó o fẹ́ sọ pé mú ọ bízì nígbà tó pè ọ́ èèyàn sí èèyàn tó yẹ pé wọ́n lò ó ní lọ́ọ́ tó bá sọ pé mọ yàgbẹ́ lọ ìtẹ́sí o tìgbẹ́tìgbẹ́ mi ọmọ bọ̀ bẹ́ẹ̀ ẹrú tó jẹ́ pé wọ́n ló ní tìgbẹ́tìgbẹ́ mi ọgbọ́dọ̀ máa bọ̀ ló di sòkòtò má di pẹ̀lú gbẹ̀ àtọ́gbà wa di sinmi àgbọ̀n àwọn sọ pé mọ yàgbẹ́ lọ ní sẹ́yìn gbàkí lọ yà tán òun lọ yà tán kátó wa kọ́ lọ́wọ́ bàtọ́ dá wa àánú ni ọlọ́mọba Musa ládìrín ọgbàjọ ṣùgbọ́n gbàtí Musa tó débi títí ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ yìí nabi musa alayhi salam àwọn olùmọ̀nìkọ́ àtẹ̀síyẹ wọ́n ní ọgbàjọ́ yẹn nínú àlùsùn delkaida gbàtọ́ gbàjọ́ wa pé nabi musa wa gbé ẹtì fún kíkan wọ́n á fi gbó ẹnu rẹ̀ pàtó fi gbó ẹnu ló bá ní ọlọ́run bá pa láti ẹ̀ ìpè ó é wíwá tó wá yìí pẹ̀lú jọ́ mẹ́wàá mi ogójì ọjọ́ lẹ́yìn tí Musa fi igi yẹn tó fi gbé ẹnu rẹ̀ anabi Musa kọ lẹ́tà ọlọ́run ní bẹ́ẹ̀ náà anabi Musa dúró rẹ̀ ìjọ mẹ́wàá àwọn olùmọ̀ nípa tẹ̀síìr lẹ́yìn ìgbà tó ti sọ pọ́gbọ́njọ ni bọ̀lùkàìdà ewu wá níjọ́ mẹ́wàá èyí tó tẹ̀wọ̀n jù ní pé jọ́ mẹ́wàá yẹn náà ní jọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tó tẹ̀lé dèlùkàìdá ó náà ní dèlùhìjà ìbẹ́yìn ti ti màtí a pé nínú Islam náà ọjọ́ ọlọ́lá ni àbí ìsọjọ́ ọlọ́lá ọjọ́ ọlọ́lá ńlá ni. a ti ti màpé ọjọ́ kẹwàá rẹ̀ ni yawmul hajjil akbar akbar yẹn ni Musa pé yẹn. tọ́lọ́n sọ kalẹ̀ fáànà bí wà sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá náà fi al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan. tọ́ anábì musa ń gbà tí wọ́n lọ ọsọ fọmọ ya rẹ̀ harun nítorí pé harun yẹn látàrí àìníkèéta anábì musa ló ń ti dá anábì sùn. látàrí kókó tí ń bẹ lórí ahọ́n Musa kí èdè ilé sọ̀rọ̀ kó yéèyàn tó fi tọrọ kọ́ lọ́wọ́ bọ̀ nsọ́mọ ẹ̀yọ́ òun Haruna náà lánàá mi kọjá ẹni tó ti pé kún yóò sì lè máa ṣàlàyé tó ń bá èèyàn sọ kó lè yé wọn àti pé pápá gan òun tí wọn ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run kókó mú kókó orí ahọ́n kó mú kókó orí àbí kọ́ ọmọ mú kó kọ́ sọmọ ìyá mi lánàá bi bá mi sọmọ ìyá mi lánàá bi tún wá mú orí ahọ́n mi kú. ìdí ni pé ẹni tí a ti mọ̀ kilolo lò tí ọba kìlò lò máa á pè ń tún lò náà ti ń bá wa sọ tí ọba ti jọ ń torí ẹ ẹni ti mọ̀ pé ń lò tẹ́lẹ̀ kọ́tẹ̀lẹ̀ mú sọ̀ padà lò ṣùgbọ́n ní kí ọmọ yóò tí ò fi lólórí kọ́tẹ̀ lọ nítorí kíni àwọn èèyàn lè fẹ́ kíni ilé ìlú ti gbé ahọ́n tiẹ̀ náà dá ẹ má dá lóhùn kí ló burúkú ọ̀tọ̀ ní tó fi ràn ọ̀tọ̀ ní tó wú ha eléyìí ó ju kí ló lò yóò lè fi ń jẹ gbọ̀ngàn ló wí kò kí ló lò mọ́ sànẹ́lì mú dá àrẹ yìí sọ̀nà torí ẹ̀ ló jẹ́ pé káàánú mú kéta kú lọ́rọ̀ wa ká mú kéta kú lọ́rọ̀ wa wọ́n máa pín àyè iṣẹ́ sílẹ̀ àyè méjì péré i slọ́ọ̀tì kan yìí báyìí wọ́n la fẹ́ fún so tí wọ́n bá sọ pé ah ọlọ́run sẹ́yìn lẹ́sàn rẹ̀ kí ló bí àyè yẹn ti jẹ́ méjì mo sì lọ́mọ ẹ̀yà kan o nínú Islam wọ́n gbà jọ sọ́ọ̀bù ní tó náà wá sí ẹ̀yìn bá mọ̀ ọlọ́run máa ní kẹ́ ẹ lè fóònù náà ká pé méjì lẹ̀ ṣé èdè pété àgbà yìí ti wàá sọ ní family affair rárá o wọ́n ti jọ gbà yìí. orí ló ṣe yẹn kò ní jẹ́ nǹkan tí wọ́n gbàgbé láéláé àtẹ̀tẹ̀ tó ṣe sábà bí sáfi gbé yẹn bí sẹ́ náà kó náà ṣe dàkejì wọn ò ní gbàgbé láéláé wọ́n mọ̀ kó lórí rẹ bàbá yẹ eléyìí ńkọ́ olórí fún bàbá yẹ ló kó bá mi eléyìí wọ́n mọ̀ sọ pé ah, olójẹ́ rí sẹ́yìn ìṣẹ̀bá fẹ́ ni ẹ mú nọ́mbà tó bá wù yìí ni kẹ́ ẹ ṣe sọ pé olóríire bàbá yẹn àbí olórí ibú tọ báyìí ogójì òru lọ́lọ́run ló lò nítorí pé òru ló máa ń síwájú ọ̀sán ó túmọ̀ sí pé jọ́dá nàbí Musa lọ yẹn òórùn wọ̀ bá ń bẹ̀ níjọ alákọ̀ọ́kọ́ òórùn wọ̀ bá ń bẹ̀ láti sírò rẹ̀ kóòrò àkọ́kọ́ nù ẹnikẹ́ ọ lọ lẹ́yìn áfíríkì kó tó di kóòrùn wọ̀ tó ti wà ń bẹ̀ tóòrùn bá ti wọ̀ báyà ń bì kan ó ti sòrò àkọ́kọ́ nù níjọ́ tí ọ̀wá lọ kìí ṣègbà sílẹ̀ máa ní ọlọ ó dìgbà tóòrùn bá wọ̀ ni ọlọ tóòrùn bá ti wọ̀ yọ lọ kò ní dúró dìgbà tí ilẹ̀ bá mọ́ torí tí ilẹ̀ bá mọ́ ó ti mọ́jọ́ mi ilé ìjẹba. tọ́ eléyìí ọ̀rọ̀ atúmọ̀ sí pé rí bẹ́ẹ̀ o pé kíní kan kálúwà lẹ́yìn náà lè ṣe kálúwà ogójì ọjọ́ anabi musa ṣe kálúwà kálúwà kọ́lá anabi musa lọ anabi musa ṣe tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ wò lò èdè tọ̀ríkọ̀ tó lọ kálúwà tó lọ fi àjẹrà rẹ̀ lófin tọ́jọ́ bẹ́ẹ̀ kò sì túmọ̀ sí pé rí bẹ́ẹ̀nbẹ́ fáwọn tí ń ṣe jáde ogójì ọjọ́ o alábi musa lọ forty days sẹ́ni gbogbo àwọn kẹ́tọ́ ọ̀dọ́ ra wọn la sẹ́ni gbogbo ẹjọ́ wa ti lójú olójú ọ̀nà gbogbo ẹjọ́ ọ̀dọ́ ra wọn máa ti sẹ́ni àwọn tọ̀ríkọ̀ gbé kálúwà lọ́nà hmm? ẹ̀rẹ́ ìgbọ́sẹ̀ máa kálúwà ti wà ti pẹ́ anábì musa gbọ́ kálúwà tọ̀ríkọ̀ àwọn tẹ̀lé náà ti gbé ẹ̀ ẹ̀ ogójì ọjọ́ náà kì í tókùtì ẹgbẹ́ tí wàá nù ọ́ dá wa sùpà. so gẹ́gẹ́ bí àwọn tó fura ó kúrò àlè yóò ní ní kúránì lásán là ń tẹ̀lé àwọn oníṣẹ́lẹ̀ kan ní sẹ́yà ah, tó ti kúrò àwọn òkè níbo lẹ́jọ́ á rí pé rákà méjì làtúbà rákà mẹ́ta mọ́gírì mẹ́rin mẹ́rin ní bóhùr áfúr ìṣà. حمد الله تقول مثنى وثلاث ورباع مثنى نجي أسبان ثلاثة ليس مغرب نية ورباع ماني ظهر عصر عشاء ولو الجرعة وانتو الله اللهم صلى الله عليه bí méjì méjì lẹ́ẹ̀bà fẹ́ mẹ́ta mẹ́ta lẹ́ẹ̀bà fẹ́ fẹ́ mẹ́rin mẹ́rin lẹ́ẹ̀bà wọ́n lọ́ àjọsọ láti lẹ̀ tó gbogbo àwọn tó bá ti sí lọ́nà gbogbo tí ò sí wọ́n mọ̀ sí fẹ́ tọ́ alẹ́ musa tó wà lọ ìgbà tí wọ́n lọ wá sọ fún mọ̀nyá rẹ̀ Harun ṣé wọ́n Harun. اخلقني في قومي wọ́n fẹ́ kó sẹ̀yìn o sẹ̀yìn dèmí lórí àwọn èèyàn mi yìí o àwọn èèyàn mi àwọn èèyàn rẹ náà ni sẹ́wọ̀n káwọn méjèèjì lọ́lọ́dọ̀ ọ̀rọ̀ Musa ni wọn? èèyàn Haruna náà ni wọ́n ṣùgbọ́n gbà tó ṣe Musa ni Haruna náà ti já nàbì ọtọ́ Musa láti máa pè láwọn èèyàn tiẹ̀ ti dé tiẹ̀ wọ́n dé Haruna náà nítorí ṣùgbọ́n tí máa ń tẹ̀lé nǹkan ó yẹ fún nídàájọ́ ọ̀tọ̀. bàtí musa bá sọ fáwọn èèyàn òun ni èèyàn ta ni wọ́n jẹ́ náà èèyàn Harun sẹ́yìn lèmi o ṣé Harun náà ṣẹ̀ṣẹ̀ ń bùkátà pé kó sọ fún pé kó sẹ́yìn dà wọn kó mójútó lé àwọn ń bọ̀ rárá o kò bùkátà ṣùgbọ́n bẹ́ẹ̀ nù pé a ti mọ̀ pé dáadáa lẹ́sẹ̀ ẹ̀ máa ti dáadáa síbẹ̀síbẹ̀ ẹ̀ máa ti dáadáa yá ayọ̀ lẹ́dínà amánú àmín ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀gbọ́n náà gbọ́ lódodo àá ah, ah, olùgbàgbọ́ òdodo ni ó ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ó tún á ní ẹgbẹ́ náà gbọ́ lódodo ìyẹn ni gbà tí mọ̀ pé dáadáa náà lẹ́ẹ̀ máa ṣe ẹsẹ̀ pẹlẹ́mà ìtumọ̀ rẹ̀ ni. wà á flash àtúnṣe ni wọ́n máa ṣe o àtúnṣe ni wọ́n máa ṣe o mọ́tò wọn lọ sí ibi tí ìtara rẹ̀ wọlé tẹtẹbẹ àtẹbí ilẹ̀ mọ́tò má tọ ọ̀nà àwọn òbí lẹ́jẹ̀ o wọ́n kí ló dé tó ànábì musa fi ń pàkíyèsí haruna rẹ̀ ìdí ni pé tí àwọn àtìbàjẹ́ bá pọ̀ níbi tí alátòsí kan ṣoṣo bá wà ìyọnu ńlá ni fún un gẹ́gẹ́ iná ṣe rí láwọn àwùjọ wa ní. ẹ wò láti ìgbà tó lọ́n ti là wọ́n ẹ wo tí wọ́n tún sọ wọ́n ń wó tàbí àwọn ọmọ ẹ̀sìn tí musa sì bá wọn musa ni wọn lọ bá wọn wá wa nísìnyí anabi musa ń bẹ láàrin wọn àti harun ẹgbọn tí wọn sọ sanabi musa bá wà lò lọọbì kan èyí tó ti dá lójú ní ìsìnlọgbàjọ kó tó dé níbọlọ ní ọsàn àwọn èèyàn tó jẹ pé àwa náà fẹ́ bọgi bọ ọpẹ tí ń sáré lọ ẹ̀jẹ̀ wọn tí wọn ò ti ní máa bọ òkè kó tó di pé musa dé ètò musa ń bẹ̀rù lọ wọn wọn gorí rẹ o nítorí pé tí wọ́n bá ń sọpẹ́ sí dáadáa sí tọ́lá ẹ̀ sí tọ́lá tí wọ́n bá ń rà gbẹ̀gbẹ̀ ni àní ṣe díẹ̀ àní ṣe díẹ̀ ẹ̀ríkè tí wọ́n ní ọ̀gbàdà bẹ́ẹ̀ borí jẹ́ ńgbà tó fi ẹ̀rí tọ̀kọ́tà. ìdí nínú sọ pé wọ́lọ́wọ́ alùpùpù bẹ́ẹ̀ ni kọ́lùpù hom hẹ́ẹ̀dì mún kẹfẹ́ fẹ́mẹ́ bẹ́ẹ̀lú hẹ́ẹ̀dì mi. wọ́n ní sí ọ̀mọ́lé ẹgbẹ̀rún tọ́lọ́wọ́n á fi ẹnìkan sí àdáwò fún wa tó máa wọlé èèyàn kan tí ń wọlé téèyàn ẹgbẹ̀rún mọ ó tó láti bá téèyàn ẹgbẹ̀rún jẹ àbí òtún sẹ́yìn òfin gbàdá yìí mọ ẹ máa fi ẹgbẹ́ blọ́ọ̀kù dáadáa ọ ẹ plọ́ọ̀mù rẹ kó plọ́ọ̀mù ṣé o ti ta okùn àbí o tó okùn ẹ okùn tó ta ń wọ́ o ẹ rí i bẹ́ẹ̀ yóò ti máa ṣe nù títí tẹ́ fi ẹ má débi kan ẹni tó fẹ́ wo òun ò onídìí láti wò bí katapila ń bọ̀ straight àbí ọ̀bọ̀ bá ti dojú kọ kí níyẹn kó gbó iṣẹ́ tí èèyàn gbẹ̀rún sí lọ́dún kan tó bá gbé katapila débẹ̀ ó lè má gbàdọ́ márùn tí ó fi kéèké ní ọjọ́ ìbí wọn máa tẹ gbogbo ẹ lọ wọn wá ní báwo wá ní ọmọlé kan tẹgbẹ̀rún èèyàn ti ń wọlé dín mà <laughs> nítorí wàá nílé òdùn. ìyẹn ẹgbẹ̀rún ní mọ́lẹ́ léèyàn kan bá wo tó bàjẹ́ bó wàá kan ní mọ́lẹ́ ẹgbẹ̀rún ló ń wo nígbà tí Haruna nìkan sọ pé náà tí wọ́n borí jẹ pé tiwọn náà padà sí káyìn a bá jọ wà tá a bá mọ̀ bàbá lọ bá yẹn bí òun bá bí ọ̀nà wa rẹ̀ ìgbà rẹ̀ ìgbà rẹ̀ tó kù sí mi tọ́jú wa dájú wa á èèyàn búlẹ̀ ìlà ẹ̀ wàá mọ̀ wá rẹ̀ ó ti ẹ̀kẹ́ mọ̀ wá rẹ̀ ànábì mi ta mọ̀ ọ́ dáadáa ó sì máa ń tẹ̀lé fẹ́lẹ̀ fi ṣe ń kìlọ̀ fọmọ ya rẹ̀ kò túmọ̀ sí fọmọ ya rẹ̀ náà máa ń ti lọ ó náà máa ń ti lọ ṣùgbọ́n máa ń kìlọ̀ fún yẹn. ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أصاب قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين هذا موسى عليه السلام تدي أي شيء الله ما باتي بالله طلب باخر أو بيعه وكلمه ربه ومن بينه tí àwọn ahlu sunnah wal jama'ah tí wọ́n lò láti fi hàn pé anabi musa kalimu arrahman ẹni tó lọ́n bá bẹ̀rọ̀ torí wa kallamahu rabbuhu wa kallamahu bọ̀mírì ń padà sọ́dọ̀ musa rabbuhu bọ̀mírì yìí náà ń kọ́ ọ gbọ́dọ̀ padà sọ́dọ̀ musa torí tó wá pé òkèlémọ̀ òrọ̀ gbogbo ọba padà sọ́dọ̀ lọ ọ̀rọ̀ onítùmọ̀nù rárá rárá wípé olúwa ẹlẹ́dàá rẹ̀ bá a sọ̀rọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ bá a sọ̀rọ̀ bára rẹ̀ sọ̀rọ̀ sọ́nìtùmọ̀nù onítùmọ̀ ọlọ́run ọba bá a sọ̀rọ̀ tọ́ yàtọ̀ sí àyà tó sọ wípé òkèlémọ̀ mọ́ ọ̀hún Musa. تكليما وكلم الله قال جبر الله أبا متاكر أو مؤولة أو أي يعني وأنا وكلم الله موسى تكليما موسى حركات الرجل مقدرة آني وأني موسى الله بولا آه آه وأني جا تكليما ما أني جا تكليما بابا أقول لك أكبر أسيدي إليه وكلمه rọ́bùhù olúwa rẹ̀ bá sọ̀rọ̀ kọ́lá rọ́bì ńgbà tó olúwa bá sọ̀rọ̀ àkọ́kọ́ náà ọlọ́run ọba fi àwọn ànábì kan ó fún wa lọ́lá lórí àwọn mi ó gbé àwọn sàgbà lórí àwọn sàgbà àdúlọ́ tó lọ́n ti fún Musa nínú rẹ̀ lélẹ́yìí kó ọlọ́run ọba ń kọ́ kó máa ń bá a sọ̀rọ̀ ok ọlọ́run ń bá a sọ̀rọ̀ òun náà òun náà bọ́lọ̀ sọ̀rọ̀ ewu lọ́gàá ṣé ọlọ́run bọ́ sọ̀rọ̀ lọ́ga jù ni àbí mo bọ́lọ̀ sọ̀rọ̀ náà ọlọ́run ọlọ́run bá sọ ok mo bá pírẹsidẹ́ǹtì sọ̀rọ̀ pírẹsidẹ́ǹtì bá mi sọ̀rọ̀ ewu lọ́ga náà ẹrù nù rẹ̀ dáadáa mo bá pírẹsidẹ́ǹtì sọ̀rọ̀ pírẹsidẹ́ǹtì bá mi sọ̀rọ̀ ewu lọ́ga jù wọn bá pírẹsidẹ́ǹtì sọ̀rọ̀ lọ́gàá jù torí pálábòsí làwọn kò sí bó ti dé bẹ gbogbo yẹn mọ wọn olùbá sọ̀rọ̀ ní gbogbo yẹn mọ àwọn olùbẹ how come dìgbà ah mo ti ń bọnú láti bí oṣù mẹ́fà ni kó tó di kó báyìí ní rọ́nà jáde mo bá sọ̀rọ̀ one in one. kò sẹ́ni tó fẹ́ gbọ́ lẹ́nu rẹ pé tó náà bọ̀ sọ̀rọ̀ ọwọ́ kó mọ bá sọ̀rọ̀ wá ní ó ti tó tẹ́lẹ̀ náà bá bá sọ̀rọ̀ yọ ọ̀dọ̀ ọlọ́run náà ni. ṣùgbọ́n mo bọ́ sọ̀rọ̀ ọlọ́run bá mi sọ̀rọ̀ lọ́gà torí gbogbo akúrúntù ìdáni bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́run iye ọ̀rọ̀ a sẹ́ni tí ń ṣe sọ̀láàtì bá dìde dúró tí ń ṣe sọ̀láàtì ń ṣe ní ń bọ́ lọ́n sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ àti pé gbogbo ìgbà là ń bọ́ lọ́n sọ̀rọ̀ sí wa a kú oríire ká jẹ́ mùsùlùmí. tó ṣùgbọ́n laysa ash-sha'nu an tatakallam wa innama ash-sha'nu an tukallam. yìí ṣe ìtọ́ga ní kọ́ ọ̀rọ̀ lọ́nba sọ̀rọ̀ ìtọ́ga jù ní kọ́ lọ́nba wọ̀ sọ̀rọ̀ pé ìwọ bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́run wá bá ọ sọ̀rọ̀ á ọkù oríire ìdí inú tó fẹ́ kéèyàn mélòó lọ́lọ́run bá sọ. ọba nàbí musa sọ̀rọ̀ ọba nàbí muhammed sallallahu alaihi wasallam sọ̀rọ̀ torí ẹ̀ ọ̀la ńlá ni sọ̀rọ̀ sí fún nàbí musa alaihi salam. ọlọ́run bá ọ sọ̀rọ̀ yóò wù ọ́ à nàbí musa nìkan ló lè ròyìn bó ti ti gbọ́ adùn ohùn ọlọ́run ọba wa tó tó bá ti kọ́ lọ́run ọba lọ́dá àwọn èèyàn wọ́n bẹ nínú àwọn èèyàn ìjọ pé ohùn rẹ̀ dùn débi pé tí bá ń sọ̀rọ̀ ó dùn débi pé òun sì gbẹ́ lómi lọ ohun ẹlòmíì dùn débi pé tí ọkàn yín bá ń bàjẹ́ ẹ̀ ní ma fi dídùn ti wọnú ọkàn yín ọlọ́run àlọ́ tuntun dáhùn àdàkejì pé tínú yín bá ń dùn tẹ́ bá gbóhùn rẹ̀ ìbànújẹ́ ni tó ọlọ́run náà lọ́sẹ̀ dá àwọn èèyàn bó ti ti fẹ́ anabi musa nìkan àtànàbì àtọ̀lọ́lá àríwá àlùsọ́là tí wọ́n láǹfààní àti pé kọ́lọ́ wọn bá wọn sọ̀rọ̀ àwọn nìkan lọ́ máa rú àdùn bóun ọlọ́run ẹlẹ́dàá wa ti fi rí gbà wọn pọ̀ anabi musa ọlọ́run bá sọ̀rọ̀ tí ọlọ́run bá bọ̀ sọ̀rọ̀ àyè sì rọlọ́n láyé bí. ntí òwú ẹni tí ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tààràtà òní sọ pé látẹnu ọlọ́run ẹ̀hẹ́n wọ́n sọ pé ọ̀rọ̀ ọlọ́run látẹnu ọlọ́run ọ̀tàkùtẹ̀ òhídìí o torí kò síbi tọ́lọ̀ ti sọ pé òun lẹ́nu o kò síbi tó ti sọ pé òun lẹ́nu o ntí ọba sọ pé mo ní tí o sì sọ pé ní ọgbẹ ẹnu ẹ lọ jẹjẹ ẹ̀hẹ́n kò síbi tó ti sọ pé mo létí kò síbi tó ti sọ pé ǹlẹ́bí ẹ̀rọ ẹlẹ́bí gbárò léyìn kò síbi tó ìtọ́kùsọ ni ẹ wà á gbé ẹnu ẹ lọ wà á ṣe ní déédéé síbí. tó anábì musa rí ìtura ń gbọ́rọ̀ ọlọ́run tààràtà nítorí ó sọ sí ọmọnìyàn lọ́pọlọ ni pé ah! tí màá ti láǹfààní àti rọlọ́ba tọ́lọ́mbà lè tira rẹ̀ hàmínú ni ọba máa tún kọjá gbogbo sísọ anabi musa onírọ́bì arìní àǹbọ̀rọ̀ ilé wọlọ́n fíra rẹ̀ hàmí kí n wọ̀ wọlọ́n ṣàfihàn ara rẹ̀ sí mi kí n wọ̀ àwọn olùmọ̀ nípa wọ́n ní sí ìbéèrè tí musa ṣe ìṣẹ̀ṣẹ̀ ni àbí ìṣẹ̀ṣẹ̀ ìwọ lọ síra rẹ hàn mí kí n wọ ọ sẹsẹ ni àbí sẹsẹ wọn ní kì í sẹsẹ nítorí pé Musa alayhi salam fi zamanihi huwa a'lamu an-nasi billah olùdó mà nípa Ọlọ́run gbogbo èèyàn yóò kú lọ láyé rẹ̀ ṣàfihàn gbogbo ànábì òun gbọ́ lọ́dọ̀ ọlọ́ ìmọ̀ látọ̀dọ̀ ọlọ́ táwọn èèyàn mọ̀ òun lọ́mọ̀ nípa Ọlọ́run gbogbo àwọn èèyàn yóò kú lọ. Musa yìí òun ló wá ń béèrè pé ìwọ ọlọ́run síra rẹ hàn mí mo fẹ́ rí ọ mo fẹ́ wù ọ ẹ sì rí kọ́ ọlọ́run ọba wí ọlọ́run ọba wí pé ìwọ lọ ń sọ bẹ́ẹ̀ bá nàbí inú wa ti sọ pé ìwọ ọlọ́run ìnábìnrin mi ẹ̀hìnlẹ̀ wọ́n ìnà wa'daka al-haqq ọmọ mi nínú àwọn ará ilé mi àti òun rẹ òdodo sì ni ó ti sàdé nǹkan gbogbo ara lè mí lọ́la kí ló dé tó ọmọ mi parun nù kò sọ́jà o ọmọ mi nù àwọn ara lè mí òdodo sì làdé òun rẹ ìyẹn ni kò sàdéhùn wípé gbogbo ara lè mí ní ọ̀la ọmọ mi ti pa ọlọ́run bá wí. innahu laysa min ahli kò sínú àwọn ara lè rẹ o innahu amalun ghayru salih nínú sẹ búlò wa nínú sẹ ọwọ́ rẹ tó burú lọ́mọ wa èyí ti fẹ́ rí lò ó gbọ́dọ̀ tó bí mi lè lè tọ́ ọmọ nípa rẹ mọ́ anabi anabi hafi tọrọ àforí ṣùgbọ́n níbí kì í tẹ̀sẹ̀ ẹni anabi musa tọrọ kó mo fẹ́ wò wọ́ ọ lọ nítorí wọn kà sọ ni pé lẹ́ńtẹ́rọ́ ni ó lè rí mi ó lè rí mi ìyẹn ni pé láyé ń bì ó lè rí mi yàtọ̀ sálùkì yá àmà àrọ̀ náà anábì sallallahu alaihi wa sallam ó ti fi hàn báwọn olùwàgbọ́ òdodo ti rọ́ lọ nígbàgbọ́n ìdàlùkì yá àmà ó lẹ́ẹ̀rí ọlọ́run. كما ترون القمر ليلة البدر gẹ́gẹ́ ṣe máa rọ́ṣùpá lóru ìgbà tó bá dàgbà pín. tó ṣe pé ẹnìkan ò ní yí ẹnìkan lọ́nà láti rí tóṣùpá bá lé tó ti dàgbà pín lójú sámà bẹ́ẹ̀ ṣe ń rí lẹ́kọ̀ọ́ ni wọ́n ń rí lóko mọ́sàn-án bẹ́ẹ̀ ni wọ́n rí ní Casablanca bẹ́ẹ̀ ni wọ́n rí ní Vietnam oníkàlùkù òrì báyìí lókè ẹ gíga tẹ ga ni òde rí òtúpá yìí o tẹ́lẹ̀ pé bàbá yẹ kẹ́ ẹ̀rọ alọ́ ọ̀dẹ̀ díẹ̀ gbogbo èèyàn ni òyìnbó nídìí pẹ́ nìkan díẹ̀ nìkan ló ti fáwọn olùmọ̀ọ́ sọ pé kì í ṣe yí pé àlẹ́dì ń fi ọlọ́run fi wó òtúpá o ṣùgbọ́n ń fi rírí wé rírí ń fi rírí tá a rí ọlọ́run wé rírí tá a máa rí òṣùpá bá ti máa rí kedere lókè yanike lókè láàrin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa náà ní kedere bọ́ọ̀tì lè jẹ́ káwọn olùgbàgbọ́ òdodo nìkan àtìlẹ́jẹ́ pé àti ìdìkan tó tọ́ka sí káwọn kèfèrí àwọn náà rọ lọ amúnáfíìsì náà rọ lọ àmọ́ rírì ti ta burú láyè sí o àyè sí o ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo wọn ò rí ní rírí tìkẹ́ torí pé àlékún ìkẹ́ ní rírí tó lùgbàgbọ́ òdodo rọ̀ lọ níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàn gbogbo òdèrà tí wọ́n máa rí lálùjẹ́ nà kọ́ lọ́wọ́ sáwa náà lọ́ máa bẹ̀ yọ jẹ́ pé kò jẹ́ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ rí lójú ọlọ́run bá wa. torí ẹ̀ làwọn ọmọ àlùjẹ́ náà máa pé àti ìrí dẹ̀ra ṣáájú ká tó rojú ọlọ́ ìdẹ̀ra ti mẹ́mbẹ̀ ju gbogbo dẹ̀ra lọ. àlèrọ lọ. torí ẹ iná ti bi anabi sallallahu wa sallam lẹ́yìn pé ìjọ wa rọlọ gbàtọ lọ gbé lọ anabi ni nùúrùn ànà ọ̀rọ̀ ìmọ́lẹ̀ ńlójú ọlọ bóun ń bá gbogbo ntí yẹn bá di ara rẹ ní níbi tí ìmọ̀lẹ̀ yẹn pọ̀ dé ó túmọ̀ sí pé lálùkù yá àmàlà táwọn múmìnì ó fi rọ́lọ̀ ọlọ́run ni ó fún wọn rí òun ni ó mú wọn lé rí tìrẹ́ ni àyíká ti sọ pé ẹnikẹ́ni tó bá sọ fún ẹ nípa àdàbí ọ̀sọ̀ bàbá àdìsọ́ náà rọ́lọ́run láyé yìí kí rọ́lọ́pàá fún ọ nàgáwọn tọ̀rí kọ̀ ara àlọ́ táwọn ọlọ́pàá fúnra wọn ẹni tó bá sọ fún ọ gbọ́dọ̀ bí rọ́lọ́ kí lọ́pàá fún ọ irọ́ ọlọ́pàá fún tọ́ ṣùgbọ́n wá nínú hadithi kan tó fẹ́ sẹ́rin lẹ̀ gbọ́dọ̀ bí rí ọlọ́run lójú àlá eléyìí fẹ́ sẹ́rin lẹ̀ ọwọ́ àná kìtàbù tọ̀hìd náà ìbàtà nàbì sallallahu alaihi wasallam tọrọ náà lójú àlá ọlọ́run á ń bi léèrè àwọn àbẹ́rẹ́ anábìwá ni púpọ̀ nínú ìbéèrè tọ́nà ń bi lè dáhùn ọlọ́run ọba Rabbul Izzati wal Jalali ó wá gbé ọwọ́ rẹ̀ lórí àárín èjìká anábì sallallahu alaihi wasallam níbi dédé ẹ̀yàn ọ̀rùn ó nígbà tí ọlọ́run gbé ọwọ́ rẹ̀ lébẹ̀ yẹn gbogbo ńdọ́lọ́run bí mi ti mọ̀ lọ́lọ́run ti payá fún mi tí mò ń lè ń dà Ibn Taymiyyah rahimahullah ó ní láti jọ yẹn màdánà bíi jù ló ti jẹ́ pé tó bá wí láwàní kí máa jẹ́ kí láwàní òun nírú ìrù yẹn wà wà déédéé bí tí ọlọ́run bá gbọ́ wọlé lẹ́yìn ànábì sọlọ́lá rẹ̀ tẹ́lẹ̀ láwàní rẹ̀ gé nírú àtijọ́ yìí ní ti jẹ́ kí láwàní òun nírú pé ibi tọ́lọ̀ gbọ́ wọlé lẹ́yìn òun. ọlọ́run á sọ fún ànábì Musa pé o ò lè rí mi o ìyẹn láyé bì yàtọ̀ sáwọn mọ̀ọ́tẹ́sì náà àwọn Mu'tazila àwọn tó ń tẹ̀lé Wasil ibn Ata àwọn tó ń pa àwọn sínà nípa ẹni tó bá dẹ́ṣẹ̀ àwọn níta bá ti lè dẹ́ṣẹ̀ ńlá tá a bá túbá ọlọ́run nígbà túbá wa sáwá ya kẹfìrí nù wọ́n ní àní pè ní kẹfìrí àti ní pè ní mùsùlùmí fa huwa fil manzilati bayna yọọ ma bẹ láàrin kọjá mùsùlùmí kọjá káfíìn ẹdàgbà ògbé ìṣòro àmọ́ ẹgbẹ́ wọn ni tó bá di láǹkìyàmà olúwa rẹ̀ khalidun mukhalladun fi náà inú náà mà ni wọn ma bẹ gbére kéde lẹ́nu wọn náà àwọn sọkúsọ àwọn mọtẹsílà àwọn mọtẹsílà yìí lọ́dọ̀ tí wọn wọn là ní rọlọ láyé àbí torí ẹ wọn ní qala lan tarani tafsiri rẹ̀ lọ́dọ̀ tí wọn wọn ni lan tarani abada ò ní rí mi láéláé láyé àtàlùfíà a kì í rí mi láéláé láyé àtàlùfíà báyìí làwọn ta ní túmọ̀ rẹ̀ àwọn ọmọ àtẹ́lẹ̀ torí rẹ̀ lánìí àwọn ń pè ní at-ta'bidiyya láǹtí láéláé agbẹnusọ wọn wọn bá wọn pọ̀ jáde òun náà ni az-Zamakhshari az-Zamakhshari òun la gbẹnusọ fáwọn al-Mu'tazila ó sì ní tafsir táǹkì ní al-Kashshaf lórí rẹ̀ ọmọ tí wọn kọ kí ó kọ sọ́ra o tí wọn lẹ mọ ìsọkúsọ ìtinilọ́nà fún ẹ tora kìída mọ̀tẹ́sílà ló ń sàlàyé yóò tí mọ̀tálù súnà ònkàtí mọ̀tẹ́sílà ọ̀mọ̀tálù súnà ònkàtí tọ̀ríkọ̀ ọ̀mọ̀tálù súnà ònkàtí àwọn kàwárì gbogbo ọgọ́dà rúmọ ọlọ́ọ̀ni lọ́ba máa ti lọ́ọ̀ lọ́nà tí ọ̀dà. torí rẹ̀ wọ́n máa ń pe láàyè ẹni lẹ́n àtẹ̀bìdíyẹ àbí lẹ́n àzẹmàṣẹ́rìyà torí lọ́dọ̀ tí wọ́n nílò tàbí ṣùgbọ́n àwọn olùmọ̀ wọn kàn máa fi kọ nǹkan ni tá a bá fẹ́ kó túmọ̀ sí láéláé á ti sọ̀tẹ̀ sọ pé àbàdà ọlọ́run sọ nínú Suratul Jumu'ah wọ́n ní wala yatamannahu abadan bima qaddamat aydihim nínú Suratul Baqarah wọ́n ní walan yatamannahu abadan láàníbẹ̀ yẹn abadan láàníbi abadan ó túmọ̀ sí pé láàlá wàlẹ́ alẹ́ tó tẹ̀bi ìlàbí lan kò túmọ̀ sí láéláé la kò sí láéláé àyàfi ká fi láéláé sí inú ọ̀rọ̀ gbà ló tó sí láéláé torí ò ni pé nílé ayé ń bì ẹ̀ lè o ẹ̀ lè ti di ó yọ ìwọ ò lè lálàkọ rọ́lọ́ irọ́ lásán ò lè bìbìrì á kó ńlá la ò tìrẹ náà sọ pé Sheikh Abdulkadir Jailani tí wọ́n ń kólúbádàpọ̀ rí kọ́ fàdírí yálẹ̀ tó ń ti pa àwọn Ibn Qayyim torí pé hambali ni Abdulkadir ní madhab àwọn sọ pé kò dátọ̀ rí kọ́ láwọn àsọkúsọ kan o àmọ́ nọ́mbà tó tẹnu o kò tó o. torí ẹ̀ tí wọ́n náà máa ń sọkúsọ gbogbo àwọn àsọkúsọ èrìà máa tì pé náà ó lọ sọ dàrí wọ́n náà lọ sọ. Abdulkadir yẹn nínú ìtàgbésí ayé rẹ̀ wọ́n lọ jáde ńjọ kan torí pé wọ́n á ti ṣe tó ń lọ ṣe kan tó èéfín èéfín ńlá kankan dé ni ó sì bẹ̀rẹ̀ sí kóra rẹ̀ jọ wájú ọ bẹ̀rẹ̀ sí kóra rẹ̀ jọ wájú sọ pé ó ti sá ẹ̀hẹ́n Abdulkadir dúró gbà tó kóra rẹ̀ jọ tán èéfín yẹn ó tẹsẹ̀ fúnra rẹ̀ ó ṣe ikùn àtàyà fúnra rẹ̀ ó sapá fúnra rẹ̀ ó sọ̀rọ̀ àtòrí fúnra rẹ̀ ó wá gbó rágàdì rágàdì <coughs> ó wá sọ fún Abdulkadir pé ana rabbukal a'la èmi lolúwa rẹ tó ga jù qad ahlaltu laka ma harramtu ala ibadi gbogbo tí mo ti lé wà fáwọn ẹrú mi mo ti lẹ́tọ̀ fún ọ ẹ àtọkọrin ni ẹkṣà yẹ àdúwọlá pẹ̀lú ìwọ ọtọ lọ ó ti pòórá lójijì ẹnìkan á di pé bóòlù ọsẹ màfẹ ṣètò àná ọlọ́run ọgbọ́n tó sọ pé gbogbo tí Ọlọ́run ṣe lé wọ fáwọn èèyàn òun ṣe lẹ́tọ̀ fún mi òun gẹ́gẹ́ bíi táàbù tòfáwọn kẹ́ni tí ò ní mọ̀ ìwọ yọ máa bẹ̀rẹ̀ sí ṣèṣì náà yọ máa bẹ̀rẹ̀ sí jalè yọ máa pàtó láti yọ máa dẹni tó dọ̀tọ̀ ọlọ́run ìwé tí máa sọ pọ̀lọpọ̀ nínú tọ̀rí kan tó yẹ pé lọ́wọ́ àti yọ sí mi àpékè máa ti sọ láti láì sàlùwàlà àti yọ sí mi àpékè máa mutí àti yọ sí mi àpé máa ṣe zìnà àti yọ sí mi tani yọ sí wèrè bí bá gbàṣẹ sáà ni tó nítorí di eléyìí ọlọ́run á ní wọn musa eléyìí ti fàpèjúwe kó fi lè bá a mọ̀ kó lè rí mi. àpáta tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí tọ́jú apò òkúta ní kó máa wò. fàyín istaqarra makanahu fasawfa tarani tí àpáta ń bá dúró láyè rẹ̀ ajẹ́ pé wọ́n náà lè rí mi. ọlọ́run fẹ́ fi ra rẹ̀ hàn àpáta àpò òkúta àpáta tóbi ragadi ragadi ó tóbi bàjẹ́ ó tún á di akọ òkúta séèyàn ló tóbi jòkè lọ́ni rárá séèyàn lè ju òkúta lọ́ni rárá ok ìwọ tó ń sẹ́ńkù wèé tọ́tọ́ lè kó owó tí ó tẹ̀lé tí àpáta yìí tó bá lè lára dúró wò ní ọlọ́run a jẹ́ wọn náà lè du o tẹ̀síkó lágbà jù ọ lọ ó lè jù ọ lọ ọ̀rọ̀ àgàdì jù ọ lọ àmọ́ tí ọba lè ju owó mi ilé ẹ̀ma fún ọmọ mùkàlásà ni nítorí iye wọn sọ tí ọba lè ju owó mi adé wọn náà kọ pọ̀ nílé rí mi láyé yìí adájọ́ ká ń wò ó dúró ń wò. فلما تجلى ربه للجبل جعله دكا ìwà tí olúwa ẹlẹ́dàá rẹ̀ Allah tó ti payáfara rẹ̀ hàn òkè yẹn òkè kùlùbọ́ ó fọ́ wómúwómú ó di èlùbọ́ kódà pàtó náà mufasiru wọn ní òkè yẹn dàkà nínú kìrá àfẹ dàkà ọbẹ̀ rẹ̀ ni wọlé lọ́kùnrin wọlé tí ọ̀gbìn náà ń pè tọ́ wọ́n ní bẹ́ẹ̀ lọ sí ọ̀lẹ́ o ọmọdé ò débi ẹrù ẹ máa ta kọ́kọ́ tó sí wọ̀ kí a wà kọ́dọ̀ kékeré máa ń kò tó bẹ́ẹ̀ ìrọ̀ láti. وخر موسى صاعقا موسى سبل للن صدق لغمان غدا إليه ده تفسير ابن عباس صدقني قتادة رحمه الله أولو كوني ọlọ́run tó padà jí ni ebi tó lé dé sẹ́yìn mọ̀ pé tọ́ àyíká ó máa túmọ̀ sí kú wọ́n fi kọ́ fún sóò tọ́ àyíká máa ń fi sẹ́mi àwọn àti wọ́n lọ. wọ́n fi atẹ́gùn sí o gbogbo ẹtí mẹ́nu sọ́mà àtìlẹ̀ bá kú ṣòṣù máa ń bí dídàpọ̀ nítorí kọ́ lọ́sọ̀ pé fẹlẹ́ má àkọ́ ńgbà tó tají. anábì musa dàkú lọ́wọ́ àti mo lágbára kò sí sí lè ṣe ó sì rí nǹkan yìí wàlá ò sì rí nǹkan yìí ìdákúrí ò sì rí nǹkan yìí tí nǹkan tí ó gbọ́ lẹ́rù tó tó kọjá sí tó bá ṣẹlẹ̀ ó sì múná lọ ti pẹ́ tọ́ọ̀mù akúlù la wà ń bọ̀ bá dájú ẹ dákun kí lọ ṣẹlẹ̀ náà rí ẹran létí ẹ sáà máa kó nǹkan lé náà. tọ́ فلما أفاق قال سبحانك تبت إليك nígbà tí anabi musa tají ó ní ògo ní fún wọn lọ́wọ́ ah, ọkọjà bá ti lérò ọkọjà bá ti lérò ògo ní fún ọ ọmọ tayọ gbogbo àbò tó fi ìlẹ́yìn mo túbà sọ̀rọ̀ kí lẹ́sẹ̀ tó sẹ̀ lọ́sẹ̀ túbà lọ́sẹ̀ tẹ́tẹ́tẹ́ ṣùgbọ́n ìjọba kà pé ah bó bá fẹ́ pa mí wọ́ lọ ìtì lọ ìtì lọ mo á lọ sẹnu gbóró pé mo fẹ́ rí ọ mo bá yẹ pé mi gan ló fi ra rẹ̀ ní à musa dìgbà tó jáde ní musa ròdù tó fi pé a ọlọ́run mo dúpẹ́ mo dúpẹ́ dákun forí jì mí tó tó ń ti pé kò sè ṣùgbọ́n gẹ́gẹ́ bí sọ ni wọ́n ní ní táwọn kan ṣe wọ́n pè ń ṣe dáadáa tẹ́ǹpì ń ṣe dáadáa báwọn kan bá ṣe àìdáni o báwọn kan bá ṣe àìdáni nígbà nìkan ìwà mọ́sálásí rárá apèpèpèpèpè ẹnu fẹ́ bu wọ́n á wálé kan láàrin ọdún kan ah, inú wa ọmọ ọdún alhamdulilayi alhamdulilayi bí bàbá tiẹ̀ wá lónìí ìwé ilé la máa rí lójoojúmọ́ o inú wa ń dùn ẹnìkan wá ní bàbá ẹ má ti lọ lé o ẹ̀gbọ́n wa dá fún yín o lórí kọ́ wá sọ láti jọ kan tí èyí ti tẹ́lẹ̀ ok lè má mú òun wá ń ta mọ́sálásí òun náà wá wálẹ̀ kan láàrin ọ̀sẹ̀ tí wọ́n máa yìn oní ẹjọ́ kọ̀dá tó kórìí ń fẹ́ pé ìmáàmù láti ń sẹ kọ yẹ máàmù ká tó pé ìmáàmù tó bá fẹ́ sọ̀rọ̀ ẹsẹ̀ mi lọ mẹ́tọ́ kí ni sọ tó dùn lẹ́nu ẹ̀ níṣẹ́ ju àtijọ́ lè yẹn <laughs> nítorí pé òun ibi tó wà tala ni kò ti dé mọ́sálásí kó tó pèpè fún sọ̀la àwọn ń sọ̀rọ̀ àwọn rẹ̀kúrẹ́kù kẹsẹ́ fún ọ̀lọ́lọ́ sí àtijọ́ tínú wèrè bá dùn wọ́n wá mọ́sálásí lẹ́ẹ̀kan lọ́dún tó gbogbo olú àwọn eléyìí sábà sì ń gbé wọn náà láńkẹ̀ ikú ẹ̀ka tó wá mọ́sálásí wọn kárí ó ti da wọn kàn gá ọ ni ó sì yà jẹ́ lálùkìyà àmà torí olùmọ̀ ẹgbẹ́ after all everybody praise me nobody praise is not rubbish àbíkó náà ọmọ màá ti ń wọn praise ó ní wọ́n yìn kí ni wọ́n yìn lára wèrè àmì tí wọn mọsálásí dojúmọ ní wọn dojúmọ ní wọn dojúmọ ọwọ àdáyé kan wá ní ẹjọ ẹjọ o ẹ̀kan lọ́sẹ̀ lẹẹ máa rí mi mo ti ẹ fẹ́ yan ìgbádà yìí ló ti jẹ à ẹ má ṣe báwọn tó ní bí mo bí èsè sẹnu ó sì àbùkù kan lóòótọ́ o níbi nàìjíríà lẹ́bùtẹ́ wa kò sẹ́ni tó lù ọ lẹ́gbàá o àmọ́ àwọn ọ̀rọ̀ kan wà tí yóò ju ẹgbàá lọ tí wọ́n bá rọ̀jù rẹ̀ síyàn létí tí ń bá rántí yóò máa lo agodi nínú ọpọlọ rẹ̀ èmi náà káàbò <laughs> pé pọ̀ tó wà á kàdà. anábì musa ó ní wọn lọ́mú túbà lọ sọ́dọ̀ rẹ̀ wa ana awwalul mu'minin èmi làkókò ẹni tó gbàgbọ́ ní ìsìn pé kò lè ṣeé ṣe kárí wọn lọ́la yìí nì tó máa dọ́gba lè wọn lè ṣeé ṣe kárí ọ̀la yìí nì ṣùgbọ́n lọ́la kìí àwọn kan àárọ̀ lọ. síbẹ̀ yìí láti rí tọ́lọ̀ nǹkan pé wujuhun yawma'idhin nadira ila rabbiha nadira àwọn ojú kan wà ní ọgbìn dàlùkìyàmà tọ́lọ̀ wọn ti kún tutù ní ti dáadáa olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n mọ̀ ọ́ olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n mọ̀ ọ́ tọ́ bákan náà ọlọ́dún kẹlẹ́ innahum 'an rabbihim yawma'idhin lamahjubun ọ̀rọ̀ orí bí wọ́n ṣe ń lérò á di wọn lọ́nà àníjẹ́ wọn rọ́lọ́ níjọ́ gbẹ̀dẹ̀ àkìyà tẹ́lẹ̀ ní mamu sáfẹ́ sọ pé níjó ti mú kọ́yẹ́ fún wọn di àwọn kan lọ́nà wọn ò ní jẹ́ wọn rọ́lọ́ àtẹ́fẹ́ àwọn olùgbàgbọ́ òdodo ń kọ́ àwọn rọ́lọ́ lilladhina ahsanul husna wa ziyada anabi ló túmọ̀ eléyẹn wípé wa ziyada an-nazaru ila wajhi llahi al àwọn olùgbàgbọ́ òdodo ńjọ́ dáa ju dáadáa tí wọ́n ti lọ ni wọ́n gbà lálùkì yá mọ̀ àkàlékún ìwọ àlàlékún náà anábì túmọ̀ rẹ̀ pé gbogbo eléyìí làwọn bá wá sọ pé àní rọ́lọ̀ lálùkì yá mọ̀ àní rọ́lọ̀ láti kọ́ sàmì àdúrà ọlọ́run ti kó wọn máa bẹ́ẹ̀ lẹ́ni tó ní rí ẹ̀kọ́ ní ìsìnkú lọ́nà àgbà pé àà ṣé wàá di pé àwọn ọmọ israẹli náà sọ fún musa because ìgbà tí musa tún lọ ó tún padà kó lọ nínú àwòyàn rẹ̀ ibi tí ti máa bọ́ lọ sọ so wọ́n dúró ń bẹ̀ yẹn ọ̀pẹ́ kò jìnnà musa gbọmọ ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí níbo ló ti lọ bá etí di yóò di tí wọn ní sáàtìjọ wà lù ọlọ́dún wa sọ lọ́dún wa sọ lan nu'mina laka hatta nara Allah jahra ọ̀rọ̀ kọ́ lọ́nṣọ́ lọ́nṣọ́ tá a gbọ́ tá a rà sí wa àti ẹ̀ lè gbọ́ gbọ́ máa fi parọ́ lọ bá tó gbogbo eléyìí kò ṣe nǹkan tuntun ẹ̀rí kíkẹ́ gbèrí náà níbi àwọn sọ kíkẹ́ ni ọlọ́run táwọn ò làwọn mọ̀ ẹ́ igi táwọn rí làwọn ń tà wọ́n tó kẹ́lẹ́ bá ti yájẹ́ mi kẹ́lẹ́ bá ti yájẹ́ mi bàbá yín sẹ́yìn rí sọ̀n lọ́dà yín màmá yín sẹ́yìn rí sọ̀n ló fún un ìjẹba báyìí ọlọ́run la ànábì Musa ọlọ́run bò ní kọ́ parun fìdí adventure eléyìí tó bẹ́ẹ̀ ṣe lẹ́yìn rẹ̀ lọ́nà wa sọ fún Musa pé ìwọ Musa ẹni sọ fún ìtúkọ̀ àdínà ti bèrè sọ̀rọ̀ láti wọ̀lì kẹlẹ́mi mo ti sọ ọ́ lẹ́sà pẹ̀lú àwọn sẹ́yìn tọ́lọ̀ máa jẹ́ káwọn kọ̀bí kẹlẹ́ẹ̀mí àtọ̀rọ̀ tí màá ń bọ̀ sọ ìbẹ́ lómi sọ̀rọ̀ bá àrùwọ̀ màá ń bá sọ̀rọ̀ tọ́kùtù máa àtẹ ìtúkà ẹni mo fún ọ yìí bí mo ọkùn mi ní ṣàkírí oṣùjọ́ kan náà tó máa dúpẹ́ fọlọ́ báyìí lọ́nà fún anabi musa ní àtọ̀rọ̀ báyìí ló fún ní àtọ̀rọ̀ وكتبنا له في الألواح من كل شيء sínú wàhálà àlàyé gbogbo àwọn àdájọ́ táwọn èèyàn rẹ̀ ń bùkátà fọkọ́bà àbùkọ́wà lè mú dáadáa o gba àwọn ìtọ́jọ́ kókó nínú àwọn àṣẹ tó wà ní gbogbo ẹni kókó dì mú wá mọ̀rọ̀kọ́ mọ̀kẹ́ ọ̀kọ̀dọ̀ bí àṣìṣẹ́ni ha pa àwọn èèyàn rẹ̀ láti táwọn náà mójútó àwọn òfin tó wà ń bẹ̀ yẹtẹ pé káwọn dì mú òfin kalẹ̀ àwọn olùmọ̀sọ́ yìí pé ètò lágbára nínú àwọn òfin yìí wọ́n gbọ́dọ̀ fi ṣeré o. سأريكم دار الفاسقين لا يفلا يجنا ما في بيجو جايلي àwọn ọ̀daràn ilé ما في ma fi hàn yín ilé tí àwọn ọ̀daràn àwọn èèyàn fíráwọ́nà àti fíráwọ́nà ibi tí wọ́n padà gbé inú ọ̀nà ẹ̀rí tó báyìí ọlọ́nfà nàbì Musa tó fún ní àtọ̀wúrọ̀ àtọ̀wúrọ̀ àtọ̀tọ̀ ọlọ́nfà nàbì Musa. ńgbà tó lọ́wọ́ bá ń fún ó pa aláṣẹ ọjọ́ kan nínú àjọ máa dúpẹ́ fọlọ́ torí ìdúpẹ́ fọlọ́ ń máa ṣe sábà bí orí ó lékún ẹni tí ò dúpẹ́ fọlọ́ ó ti mọ́nà kó orí tọ́lọ̀ ń ṣe fún wa ẹni tó bá ń ti kí ọ̀tún ọ̀tún orí kọ́ máa wọlé wá tó gẹ́gẹ́ bí àwọn àyà mi pé ó dín dí lọ́lọ́run yàtọ̀ sí alukur'an tó ti pé labala labala àyà àyà súra súra ní nsọ̀kalẹ̀ àwọn tíra tó síwájú ó dín dí lọ́lọ́run fáwọn anábì yẹn. láti rí báyà yìí náà ó tún fi hàn pé ọlọ́run rán Mùsá sí gbogbo àgbáńlá yìí. àwọn èèyàn rẹ̀ lọ́lọ́run àti àwọn èèyàn rẹ̀ lọ́lọ́run àti ilé ìjẹ ibi tá dúró lónìí abẹ́ ọlọ́run bá wa ó ràn wá ó ti wá nínú ẹni tó ṣe pé yóò tara ìmọ̀nà àti ìmọ̀lẹ̀ tàǹfààní yóò lè kún ní òye nípa ìtàn kúránì sọ fún wa nípa àtàn àwọn ẹni tó síwájú ọlọ́run kó sàlékún ìmánì wa kó sì wá lọ́kàn nínú ẹni tí ọlọ́run ṣàánú kó tó kú tí ó sì ṣàánú wọn lẹ́yìn fún wọn tí ó wàá fàmì jẹ́nà tí ó sì ti kẹ́ wọn سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ẹni tó ìgbà tó rùn yọ náà ni wọ́n pè lásìkò ọ̀bùhà àbí ìgbà tó rùn yọ gangan yẹn kìíṣò ni wọ́n pè ní ọ̀bùhà ó dìgbà tó bá yọ tán ẹ̀ pé ńgbà tí ń yọ lọ èèyàn máa rí bí ìgbà tó yẹ rẹ̀ ń bọ̀ bọ́ ẹ̀ rí ẹ̀ bá ẹ̀ rí pé ti fẹ́ hàn sí yín gbogbo ìgbà yẹn àgbà pé ń yọ lọ́wọ́ ni sábà rí títí gbogbo rúgudu rẹ̀ láti rí ti yọ òrùn ti wá yọ wọ́n pè ní wọ́pútà ṣòro kọ̀ àkókò tó yọ tó bá yọ tán báwa máa ibi tó wà yọ wà níbi kan dàbí ìgbà tí ilẹ̀ pàdé pẹ̀lú sámà lọ́ọ̀kan níbi tó ti yọ báyìí tí ẹ̀ ó dàbí ìgbà tí òòrùn ilẹ̀ àti sọ́mọ̀ pàdé ìbẹ̀rẹ̀ ti di tóòrùn ti yọ ọ̀bọ̀ sí i ilẹ̀ àti sọ́mọ̀ pàdé o àmọ́ lọ́ọ̀kan tí yẹn máa ń wọ̀ ọ̀kan tòtẹ́ bá ti wá ń róòrùn tẹ́ bá fi rí sí gbogbo rogodo rẹ̀ bá fi hàn sá ẹ wàá máa sọ òòrùn yóò máa lọ sókè yóò máa lọ sókè yóò máa lọ sókè tẹ́ bá fojú géèzì àti ibi tó ti yọ síbi tó wá dé nìsín ipò ti tó ọkọ̀ ó ti tó ọ̀kọ̀ tó máa fi jagun yẹn ṣùgbọ́n àwọn olùmọ̀sẹ̀ wọn nù kó ti gùn tó ọ̀kọ̀ ìgbà náà ni àkókò tó hà bẹ̀rẹ̀ láago tó bá fún oòrùn ní fifteen minutes lẹ́yìn ìgbà tó yọ àsìkò tó hà tuntun àsìkò tó hà mọ́ abẹ́bẹ́ títí tí ó fi di pé àkókò zuhur ọ̀fẹ́ tó gbogbo àkókò dọ́hà náà ni wọ́n ń pè gbogbo eléyẹn. bí àpèjúwe ní ìsinyìí báyìí òòrùn yọ ní six thirty two ní ìsìn níbí six thirty two ti yàn yẹn ẹ ti sùn ẹ sọ fún fifteen minutes tẹ́bá fi fifteen minutes fún six thirty two ó di kíni ó di six forty seven that is thirteen minutes to seven ìgbà náà làkókò ọdún hà bẹ̀rẹ̀ ẹni kí sábà fẹ́ ṣe sọ̀lá tìlẹ̀ ìdì gan àti ìgbà yẹn làkókò sọ̀lá tìlẹ̀ ìdì tuntun náà. pé Thank you. Ah, kò sí wàhálà ah, sunna anabi sallallahu alaihi wasallam fi hàn ike àwọn adkar tá lẹ́yìn sọláṣí maghrib lẹ́yìn sọláṣí fajr ẹni tó bá ṣe kó tó kù láyè ibi tó ti ṣe sọláṣí irú orin ńlá tó náà bó ṣe fún irú àforíjì tó rí ọ̀pọ̀ pàápàá jùlọ ṣíṣe adkar la ilaha illallah. وحده لا شريك له <coughs> له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا مغوى لا مغرب àti lẹ́yìn alifẹ́jù àgbọ̀dọ̀ kú níbi tá a ti ti sọ láti ká tó wí tán àgbọ̀dọ̀ rúra kú bó wà lè má mu tó síwájú àwọn èèyàn tòró wọn kọjú sáwọn èèyàn padà tí ọba ṣẹ́jú kọ́ kọjú sáwọn èèyàn lọ kó kó láì lè ṣe sọ́lá torí àdéhùn àìsàn rí ọgbà ọgbà àná tóníta nàbí bá ti sálámù tó àti àtọ̀fẹ̀rọ̀wá àtọ̀fẹ̀rọ̀wá àtọ̀fẹ̀rọ̀wá اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام وأنا نسوق قدوسا وأنت في صلاة الليل òtítọ́ pé àyàfi sọ̀láàtì fẹ́jẹ́m àti sọ̀láàtì mọ́gbẹ́ tí ó ti la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumiitu wa ala wàhálà yẹn rárá. so eléyìí túmọ̀ sí pé tó bá yí sísá àwọn èèyàn kó tó di pé wí mẹ́wàá yẹn kan kò sí lọ yóò sì lọ láyìn. ẹlẹ́kejì ó ní pé àdìsí yẹn tó tọ́ka sí pé ọ̀ kankan míì ọ̀ kankan míì tó fi gbólóyìn ìrẹ́jọ lọ́la yẹn náà. ti dúró di. Ah. Ah, tó bá yẹ kó láti fàjìrì ni tẹ bá ti lè ṣe rákà kan kó tó di gbóòrùn yọ ẹ ti bá tọ̀ láti lákòókò rákà kejì tẹ ṣe lẹ́yìn ìgbà tákòókò ti jáde yẹn kò pé ẹ bá tọ̀ láti lákòókò àbí kí ń bẹ̀rẹ̀. no eléyàn eléyàn béèrè mí ìtúnu ìbéèrè mí ìtúnu eléyìí tó àwọn sọ ìbéèrè kan ètò wọn tó wọn béèrè mí ìtúnu pé afẹ́ yanáfìlà rákà méjì lẹ́yìn ìgbà tó òun bá ti yọ tó gbéra sókè tó àdéhùn sọ pé tó kú ò ìdúgbò ti sọ láti yọ tó ti sọ láti. ẹ jókòó dúró dá títí sọ láti bá jẹ ìmáàmù kò bá jẹ ìmáàmù tó bá fẹ́ gba aládá yẹn o tó títí sọ láti wọn kò tí mà sí pé mẹtíláṣí tó títí sọ láti ayé bí tó títí sọ láti wọn mà sí ọlọ́wọ́n bá níbẹ̀ ṣùgbọ́n burúkọ lọ má alukur'ani kọ padà wá jókòó mẹ́ bá a kọ fẹ́ máa kí alukur'ani náà àríkùsọ̀. máa jẹ́ pé àkókò yẹ pé ìránṣẹ́ ìlú wọn ní ìgbà tó ṣe wọn láàrin ṣe pọ̀lá kí àtúlẹ̀ òru káàkiri ní ilẹ̀ wa. gbogbo ògbà gbogbo ògbà kò tá a lè mọ àparí láti fa àwọn jáde fún wọn lé wọn àti ṣe káyé tó lọ sí ànábì o ọmọ israẹli. àkọ́kọ́ gbogbo wọn gbà pé ànábì Mùsá Ọlọ́run lọrọ ibi tí gbogbo wọn ti tẹ̀lé ni ìrẹni tí ìwà gbà kò ní tẹ̀lé àti Mùsá ń kó wọn lọ fún mi kálukú lọ tẹ̀lé Mùsá ó sì gbà pé ànábì tà

tòwúrátà náà lọ́lọ́ ni wọ́n máa tẹ̀lé àwọn ọmọ israẹli ò fún tapọ̀ àwọn eléyìí lọ ṣùgbọ́n gbà tán nàbí ìka dé àkọ́kọ́ ọ̀nà tí wọ́n gbà bí àwọn pè lọ́mọ zìlà ẹ̀kejì ó tún wá lọ́lọ́ fún ní injil èyí tòwúrátà tó gbogbo àwọn anábì tó dé lẹ́yìn Musa tí wọ́n ń tẹ̀lé ni wọ́n fẹ́ tẹ̀lé wọ́n á ní injil ah, àwọn olùgbọ́ lánàá. قالني ولقد آتينا موسى الكتاب وقصينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس يعني بعد موسى عليه السلام أتفوني ترى أو موسى ورزة أو رزة مودي لي موسى أو بمصر يكي بقى ورزة تفودي لي موسى أتسلم في رمضان لعنى الكريم náà ló tún á sọ pé wà á tẹ́yìnà Isa ibn Maryam al-bayyinat ṣùgbọ́n Isa ọmọ Maryam tẹ ẹ̀rí tó mú wa Musa eléyìí jẹ́ sábàbí ganu tó fa ìkórìíra fún lọ́dọ̀ àwọn ọmọ Israel tó fi pa ọ̀ pa. àtìsẹ́ ni ni bọ́lá ń ń sọ̀rọ̀. ọlọ́run ọba ọba wa sọ̀rọ̀ nínú alukur'an bí ó ti sọ̀rọ̀ ọlọ́run bá wa sọ̀rọ̀ nínú alukur'an nìkan kọ́ wọ́n ti tẹ̀lé tó yọ sọ pé ọlọ́run bá wa sọ̀rọ̀ nínú alukur'an tó ń tó bá ti sọ nínú alukur'an gbogbo dáhùn yẹn fẹ́ máa rò máa ń tọ́ sọ àwọn ó ti kú mẹ́ pé dáhùn sọ ọlọ́run bá wa sọ̀rọ̀ nínú màtọ́ wa sọ kọ́lọ́ ń bá mi sọ̀rọ̀ torí kọ́ kàlùkùránì bọ́ sọ̀rọ̀ báwò ó lò sí bọ́ sọ̀rọ̀ wọ́n sọ ma pé má kàánà lè bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ náà yóò sẹ́lẹ̀ mọ́ ọlọ́hu ilá wàhíyà àwọn mi wọ́rọ́ ìṣẹ́jáàb àwọn yóò sì lọ́rọ̀ sóòlà ṣé wáhìí lọ́lọ́run rántí ọ àbí gbọ́dọ̀ ti bá sọ gbọ́dọ̀ ti bọ̀ sọ mọ̀lẹ́kà ọlọ́run rántí ọ nàá tí kò túmọ̀ sí pọ́lọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bẹ nínú àwọn nǹkan àwọn olùmọ́tòwò náà tó ń sọ Adam náà ló Ibrahim náà ló sọ̀rọ̀ tó àwọn kankan wà tó lọ́n fi táwọn olùmọ́tò Adam náà ló sọ̀rọ̀ tó wípé Ọlọ́run sọ fún wípé sọ dárúkọ àwọn nǹkan wọ̀nyí fún wa máa sọ إذ قال له ربه أسلم فقل له أنا على ربك با إسلام قال أسلمت لرب العالمين فلما mo gba islam fún olúwa gbogbo àgbáńláyé so wọn ní anabi ibrahim ọlọmọdé náà sọ̀rọ̀ anabi muhammed ṣùgbọ́n àtúnṣe ọlọmọdé sọ̀rọ̀ bàtà àwọn míì ajẹgbọlọ ọ̀rọ̀ mọlẹka tiwọn ẹtì mọ pé musa náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó lọ ń bá sọ mọlẹka náà ni ọwọ́.

iye tí mo bá lè ṣe tó fi rẹ̀ mí láì jẹ́ pé mo tẹ iye tí là ń ká ìtì tí mo ń kà ló ń kà. astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi astaghfirullah astaghfirullah astaghfirullah astaghfirullah astaghfirullah astaghfirullah astaghfirullah أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه يعني ما ما أجت الإسلام بعد سبحانك اللهم وبحمدك Thank you.